rẹpẹtẹ. yíká ayéfẹ́lẹ́ tún dé olóhùn arin kékeré jáyé sóyè kì í tán ní aláǹtakùn. ó tún fojoojúmọ́ peléke sí ni rẹ́kọ̀dì tuntun lẹ́ ń gbọ́ yìí. ó fi gbogbo ara yàtọ̀ jù. consolation làkọlé ẹ̀ ayéfẹ́lẹ́ làwùdà. ọba tó ṣe tèmi tó tún ṣe tàwọn kan akókó ṣe tìyẹ dákun má bọkàn jẹ mọ́. ayé wa ládùn ó gbogbo ẹ bóyá ìbá àgbọ̀ wá fún wa. bẹ́ẹ̀ bá gbẹ́ dalẹ̀ ayọ̀ ń bọ̀ òwúrọ̀ dandan. ẹ yẹ ohun sínú ọ̀làǹdò lẹ́ ń gbọ́ láàrin yẹn. ayéfẹ́lẹ́ fíjù ẹ̀ nínú rẹ́kọ̀dì tuntun yìí consolation ni. àfi bí ẹni pọ́ làǹdò gangan ló ń kọrin. another track tún lè léyìí gbé sókè. ìyẹ́fẹ́lá ti di bá bí màmá bẹ̀. bàbá màmá bẹ̀ bàbá màmá bẹ̀ bàbá màmá bẹ̀ ọ̀pọ̀ àlùjọ tó kí pọ́npọ́npọ́ ó gbọ́nà àrà yọ ó ń kilẹ̀ gbègbè mi lẹ̀ títì rí lẹ̀ dòdò ó sẹ́lẹ̀lẹ̀ iléeṣẹ́ yínká ayéfẹ́lẹ́ records gangan ló gbé jáde aloe production international ló pin tó ń ta àwọn distributors ti sanwó sílẹ̀ káàkiri àgbáyé tẹ́yìn náà bá fẹ́ kó ní pálípálí ẹ máa bọ̀ ní corporate head office wa the music house tó wà challenge ìbàdàn ẹ tún lè pe numbers wọ̀nyí zero eight one four four six three two four seven six zero eight zero three three zero four seven one one zero tàbí zero eight zero nine seven seven six six one zero six seven ẹ tún lè stream tàbí kẹ́ download ẹ lórí àwọn platforms bíi spotify amazon music boomplay itunes apple music soundcloud youtube music deezer àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. latest record Yinka Ayéfẹ́lẹ́ tó pe àkọlé ẹ̀ ní consolation ó ti dojú àti gbé jáde àgbọ̀ tó ń gbọ́ ní wìtìwìtì ló ń tà. mo ti sọ pé títí ni ayọ̀ mi wá. bíbí bíbí tá a la yọ̀ mi. People, my people, how una dey see eh as una dey hear my voice na so body dey sweet me on top this better gist wey i carry come for una in case una never know christmas don land like this. na jolly season we dey and you see this christmas season eh wetin dey sweet me pass na the holiday no work i go just dey house dey sip my wine dey watch all the film wey work no gree me watch for prime video in fact if you be person wey like entertainment like me you go know say this christmas na for prime video e dey happen omo all the better movies and shows wey you plus friend plus family everybody fit enjoy together throughout this holiday season dey brekete for prime video better films day like candy cane lane breath of life ogbonge series unko like she must be obeyed and jack reacher for people wey don see jack reacher before na all of us dey wait for season 2 and e dey drop this december fresh like agege bread prime video also get comedy shows like last one laugh in naija i tell you this one sweet wella see eh na correct movies and shows dey for you on top prime video this season so my guys make una no dull at all at all this christmas o oh. if you never get prime video download am sharp sharp or make you sharparly visit primevideo.com to start your free trial today o. tán ṣe bẹ́ẹ̀ jọ ọmọ ikú fresh fm one oh five dot nine Paso òun láyé ń gbọ́ tó mi ilẹ̀ tètè jó mísíkà ògbìnbàdàn ní challenge náà àgbẹ̀mọ̀ bá àgbà àgbà. Fresh FM nìbàdàn làwà. ẹ kú dòde o lórí Fresh FM tó kílẹ̀ falafala ẹ ojúbọ ajábalẹ̀ tó ti dòde. Fresh FM tó kílẹ̀ falafala ògidì ìròyìn kan fẹ́lẹ̀ káàkiri lẹ́wà látinú àwọn ìwé ìròyìn tó jáde fún. níbẹ̀ ìkànnì one oh five point nine. ó kìlẹ̀ kò ṣe bòmílà kò dẹ̀ ṣe tá a mi sí. ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. ajábalẹ̀ lórí Fresh FM. Fresh FM àwọn ìròyìn ilé wa tó jáde fún tòní ìròyìn kálẹ̀ kakọ́ káàkiri àgbáyé ẹ wá gbọ́rọ̀ yìí lórí Fresh FM Àdábàgbẹ̀ lórí Fresh FM. àjà balẹ̀. kùtùkùtù ńlá gbóhùn àdàbà bọ́jọ́ bá ti bẹ̀rẹ̀ sí kanrí náà lókù tá a máa ń gbóhùn ẹ̀yìn òrìrì ẹ kú ojúmọ́ níbi gbogbo tẹ́ ẹ ti ń lóore ọ̀fẹ́ láti gbá ìkànnì fresh one oh five point nine fm ilé orin challenge ńlẹ̀ ìbàdàn adé o lọ́jọ́ jímọ̀ olóyin tòní bí oyin bí adùn kò ní wọ́n lé mi bẹ́ẹ̀ ni ò sì ní wọ́n lé tìyín náà láṣẹ Èdùmàrè èyí ó bá gbé lóòrọ̀ tòní ẹjẹ́ àkọ́kọ́ fi lò náà ẹ mọ̀ ń gbà míì bí ọyẹ́ yìí ṣe ń fẹ́ lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ yìí tó bá jẹ́ pé àwọn ọmọ wà ń lé tí wọ́n ti wà ń sinmi tí wọ́n tí wọ́n ti wà lálùdé tọ̀rọ̀pọ̀ wọn ni wọ́n ti wà nísinmi níṣẹ́ ni ká ẹ bá wa dákà já ẹ bá wa dákà kaná fún wọn bámàlà tútù bá wà nílé ẹ dákà tó bá sì wàá jẹ́ pé bóyá ẹ̀bà tútù ló wà tẹ́ ẹ lè tẹ gbígbóná míì mọ́ torí ẹkọ́nọ́mì ẹ jẹ́ kí wọ́n kọ́kọ́ fi kókó gbóná kí wọ́n ìjógẹ̀ bẹ́ẹ̀ bá wá rí róbó tàbí àkàrà ẹ̀gúsí tí ó ní ata ẹni kí wọ́n gbélé lórí kí wọ́n fi lò papọ̀ hmm. kẹ́kọ́ ká òtútù kẹkàyùn sẹ́gbẹ̀ẹ́ kan ná káwá rojúráyè jẹ ojúlówó oúnjẹ bó sì jẹ́ ẹyùn náà la fi lò ó lómi àárọ̀ tó ọlọ́run ọgbà níbàdà samuel gbèsàbí ló ń kí yín pé kẹ́ ẹ lówó kẹ́ ẹ bímọ kẹ́ ẹ ṣòwò kẹ́ ẹ jèrè ṣé ò sí obìnrin mi. ó wà. kí ló ṣẹlẹ̀. ọ̀fun mi ń dá tòlóbó ṣe ń ṣàlàyé gbogbo àwọn oúnjẹ. tọkítọkí nìbá máa <laughs> ń dá tòlótòló. <laughs> bó o ní nǹkan sọ wa. amọ̀dúpẹ́ o. sóòrò tútù. òtútù wẹ̀. sọ̀rọ̀ yẹ. ọyẹ́ kẹ̀. Ah, àfi bí ẹni pọ́yẹ̀ nǹkan tuntun ń gbéra ooru ní ó mú mi dé àyìn. Ah, ooru tó mú ẹ dé àyìn yẹn ó yé mi. kí ló yẹ ọ ń bẹ̀. ṣé pálọ̀ ló sùn mọ́jú. ń ṣe àsùnpalọ̀ ní àárọ̀ rẹ̀ yàrá anú ni. àwọn tí wọ́n fi ẹ̀mí ṣọ́nà mm. ọ̀rọ̀ yẹn á ti yé wọn àlàyé <laughs> the punch the nation Nigerian Tribune àti Vanguard. òǹlà kówóde fún tàárọ̀ ni akínyìn kú ojúmọ́ kú ojúmọ́ kú ojúmọ́ mọ́ ní gbogbo ibikíbi tí ọwọ́jà ìkànnì fresh one zero five point nine FM tó ń fẹ́ dé fún tàárọ̀ ní akínyìn pé kẹ́ ẹ lówó kẹ́ ẹ lọ́lá kẹ́ ẹ lọ́rọ̀ ilé tó pọ̀ rẹpẹtẹ hmm. ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe darapọ̀ mọ́ wa lórí ìròyìn àjẹ́ àbálẹ̀ fún ti tàárọ̀ ní àwa náà ti ṣetán láti máa gbé sí etí lọ́kọ̀ọ̀kan ìjèjì torí ibà méjì kọ́ kété yín mọ̀ bá di sí bó ṣe ń lọ nígboro ayé ni. àwọn kókó kòkó kókó tó kọ́ fi ojú hàn dé láwọn ojú ọ̀gbagadè ìwé ìròyìn tó bá wòde fún tàárọ̀ ní òun náà lákòókò mọ kan sí etí gbọ́ yín á wàá ṣe ní kókòkó kí kókó ọ̀hún kó mọ̀ bá pọ̀pọ̀ jù kó mọ̀ wàá lọ di kókó. Oh. Ramat ọmọ Kájọlá aya Ọ̀lànrẹ̀wájú ń lo ọkọ mi. ọ̀dà ẹja lọ ṣẹ́wọ́ àkòrí ìròyìn àwọn àkòrí tó gbé tan létan téèyàn gbọ́ tí dàbí ìgbà téèyàn bá fi ìgúnpá gbọ́n ìgiri kẹ̀ ò ńlẹ́ hmm. ẹ̀kọ́ gbọ́ gómìnà iléèfowópamọ́ àgbà orílẹ̀-èdè wa nàìjíríà tàná emefiele àsùnwọ̀n fowópamọ́ tó ní sílẹ̀ amẹ́ríkà ó jẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ó dín méje five hundred and ninety-three illegal us accounts ńlóní ó ní sí uk ó sì ní sílẹ̀ china àwọn òǹṣèwádìí ìmọ̀ ìjìnlẹ̀ nílé ìfowópamọ́ àgbà orílẹ̀-èdè nàìjíríà lọ sọ bẹ́ẹ̀ pé tó emefiele emefiele ó ní àsùnwọ̀n fowópamọ́ tó jẹ́ ẹgbẹ̀ta ó dín méje nílẹ̀ amẹ́ríkà uk àti china nìkan kò kan torílẹ̀-èdè nàìjíríà láti ilé ìfowópamọ́ àgbà orílẹ̀-èdè wa nàìjíríà bákan náà lórí ọ̀wọ́ngógó owó náírà káàkiri orílẹ̀-èdè yìí wọ́n ní báńkì àgbà ilẹ̀ yìí ni ó ti ṣe bẹ́ẹ̀ dúnkokò mọ́ àwọn iléèfowópamọ́ àti àwọn tó ń ṣe iṣẹ́ POS àwọn ti ṣetán o láti máa fi mú wọn kàtà òfin báwọn bá fi lè rí wípé ajé ìwà ìbàjẹ́ à ń kó náírà pamọ́ tó wá di ọ̀wọ́n gógó tí wàhálà àti làásìgbò sì tún ṣe bẹ́ẹ̀ tó dé bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lórí àti ná owó tí wọ́n ṣiṣẹ́ fún un wọ́n ní báńkì àgbà ilẹ̀ yìí làwọn ti ṣetán àti máa fi mú irúfẹ́ àwọn báńkì bẹ́ẹ̀ máa fi kàtà òfin. èmẹ́fìẹ́lẹ̀ àwọn alábàáṣiṣẹ́pọ̀ Buhari tí wọ́n jọ ṣèjọba tó tẹnubodò lọ́dún yìí àwọn olùdarí ní ilé ìfowópamọ́ àgbà orílẹ̀-èdè Nàìjíríà méjìlá ọ̀tọ̀ọ̀tọ̀ àtàwọn méjì míì ni wọ́n gbé wọ́n sì gbé wọn ní pápá ìyáká pé ah ẹ burú léèyàn o ẹgbẹ̀lẹ́mùkú tó ń lọ bíi mílíọ̀nù mẹ́fà ó lé díẹ̀ owó dọ́là ńlẹ̀ lu jìbìtì rẹ̀ tẹ́ páńpóńpó ibùdó òfọpọ́rùn tó wà ní Port Harcourt wọ́n ti ní ẹgbẹ̀rún lọ́nà ọgọ́ta iná ní ìdẹ́ epo tí ó máa pò lójoojúmọ́ ńgbà wọn bá parí àtúnṣe ẹ̀ gbàgede ojú ewé kínní ìwé ìròyìn ti The Punch ibẹ̀ mo ti rí i. lórí bí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti ṣe kéde ẹ̀ wípé àwọn tí ń wọ ọkọ̀ láti ìpínlẹ̀ kan lọ sí ìpínlẹ̀ míì ìpè kó jẹ́ wípé ìdá àádọ́ta nínú owó tó yẹ kí wọ́n máa san fún àwọn ọlọ́kọ̀ pọ̀ náà ni káwọn èrò ọkọ̀ ó bẹ̀rẹ̀ sí ní máa san wọ́n ní àwọn tí ń jẹ́ awakọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní yínmú sí ìpàkọ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà pé dey play eré oníṣe oníjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà mọ̀ ṣe bẹ́ẹ̀ tí ń yà o hmm. àwọn ò sì láti bá wò ó wọ́n ní kété tíjọba àpapọ̀ náà ṣe bẹ́ẹ̀ tóun náà gbọ́ ọ̀rọ̀ látẹnu àwọn ọlọ́kọ̀ ọ̀hún làwọn náà ti bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ akin láti san owó tó tó owó fún àwọn iléeṣẹ́ ọlọ́kọ̀ lójúnà àti lè jẹ́ kó jẹ́ wípé ìdá àádọ́ta tí wọ́n ní káwọn èrò ọkọ̀ kí wọ́n máa fi wọ ọkọ̀ lásìkò pọ̀pọ̀ ṣìṣọ́ ọdún yìí yóò ṣe bẹ́ẹ̀ wá sí ìmúṣẹ àwọn iléeṣẹ́ ọkọ̀ ọ̀hún àti iye tíjọba àpapọ̀ ó san ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún ńgbà tá a bá dé ojú ìwé karùn-ún ìwé ìròyìn Vanguard tó jáde fún tàárọ̀ ní agbèsè ti gbọ̀nyín. ok ẹjọ́ tí ń bẹ láàrin iléeṣẹ́ p and id àti orílẹ̀-èdè wa nàìjíríà ń jó ní tí wọ́n dá ẹjọ́ wáyé pé tọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà àgbẹ̀ ó ti gbére kò wá àwa la borí ń bẹ̀ tá a sì jẹ́ èrè pé wọ́n gbọ́dọ̀ san owó tó ń lọ bíi bílíọ̀nù mọ́kànlá owó dọ́là fún wa lórí ọ̀rọ̀ ètò ìdájọ́ náà ń ṣe ní iléeṣẹ́ p and id wọ́n tún gbé orílẹ̀-èdè nàìjíríà lọ sí ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn ńlẹ́dìẹ̀ jẹ́ ẹ̀bọ̀ ọjà ńlọrọ̀ tún jẹ́ wọ́n tún débẹ̀ nílé ẹjọ́ kòtẹ́milọ́rùn wọ́n tẹ́ wálé ni o. Tinubu ó wá ń dún mọ̀ọ́rú mọ̀ọ́rú dún koko dún kìnìún mọ́ fùbárà lórí wàhálà tó wà ńlẹ̀ ní ìpínlẹ̀ Rivers èsì o tẹ́lá tó kórí ti páàkì sáàrin Tinubu o àti fùbárà lórí ọ̀rọ̀ àwọn alábòójútó iléeṣẹ́ ọba tó wà ní ìpínlẹ̀ náà tẹ́lẹ̀ tí wọ́n ní àwọn kan fipò rẹ̀ sílẹ̀ bí a bá ti dójú ọ̀gbagadè ẹ gbọ́ àkórí ìròyìn lẹ́sìn gbọ́ ìkànnì fresh fm lẹ́wà. ó mọ̀ bọ̀ ní ìta gbangba ìwé ìròyìn nigerian tribune tó jáde fún tàárọ̀ òní ààrẹ bọ́lá ahmed tinubu ní ìṣèjọba òun tún ti ṣetán láti dá padà o ààtò láti máa fún àwọn ọmọ ilé ẹ̀kọ́ lórílẹ̀‐èdè nàìjíríà lóúnjẹ bẹ́ẹ̀ wọ́n ní iléeṣẹ́ ìjọba tí mójútó ètò ẹ̀kọ́ òun náà ni ó mọ mójútó agbọ́nrin èèyàn pẹ̀lú bíjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà náà tún ṣe ń fi ìka kan tọ́lẹ̀ la o tó sì tún fi ọwọ́ gbàyà wípé àyà tóun fọwọ́ gbà ẹran ní bẹ́ẹ̀nbẹ̀ kì í ṣegun wọn níjọba àwọn ti ṣetán láti dá àwọn akẹ́kọ̀ọ́ àwọn ọmọdé tí wọn ò sí nílé ẹ̀kọ́ lásìkò tá a wà yìí tán tó mílíọ̀nù márùndínlógún padà sáwọn yàrá ìkẹ́kọ̀ọ́ bí ó bá fi di ọdún twenty twenty seven. tọ́ ẹja tó tẹ̀ síwájú orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ní àní rógun àní rọ́tẹ̀ ṣùgbọ́n àwọn kan ti ń to ìtòkùtò láti lè fífọ́ orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ní bí àwọn kan ṣe ń sọ di mímọ̀ pé ìgbéyàwó láàrin akọsákọ abosábo tí àwọn kan ń gbépò yí ẹnu láti àgbáńlá ayé tómi rẹ̀ sì ń ṣànwó orílẹ̀-èdè nàìjíríà ìgbìyànjú àti pín orílẹ̀-èdè wa nàìjíríà pẹ́ sí méjì ní o nàìjíríà ẹ mọ́ sùn bíṣọ́ọ̀bù kan ń ló sọ di mímọ̀ pé ah àdúrà kádùá wo lèèyàn ṣe nírúfẹ́ ìgbéyàwó bẹ́ẹ̀ bí <laughs> ọkùnrin ń fẹ́ ọkùnrin obìnrin ń fẹ́ obìnrin ẹ má jà gbọmọ ẹ sì má jà rí lórílẹ̀‐èdè yìí àní sódómù àti gòmárà àní rí nílẹ̀ yìí o. àmì àṣẹ lójú ọ̀gbagadè ìwé ìròyìn Nigerian Tribune náà ni mo ṣì wà lórí bí a ti ṣe yọ owó ìrànwọ́ orí epo bẹntiró ní orílẹ̀-èdè wa Nàìjíríà ìgbìmọ̀ eléyìí tí ń ṣiṣẹ́ fúnjọba àpapọ̀ ilẹ̀ yìí ni àwọn ti ṣetán láti ya bátánì eléyìí tí ó mú ojútùú láíláí dé bá ìṣòro tí ń kojú àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà lórí bíjọba àpapọ̀ ilẹ̀ yìí ti ṣe yọ owó ìrànwọ́ lórí epo bẹntiró. ìlànà kórí ọmọ ta òṣìṣẹ́ tí gbogbo ìjọba ń gbé yẹ̀wò nípínlẹ̀ èkìtì wọn ní ìjọba ìpínlẹ̀ náà ti sọ di mímọ̀ lábẹ́ gómìnà wọn àbíọ́dún pé ṣẹ́gbọ́ ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún gẹ́gẹ́ bí àlékún sí orí owó oṣù òṣìṣẹ́ kọ̀ọ̀kan fún odidi oṣù mẹ́fà gbáko làwọn fi san lábẹ́ ètò ìṣèjọba Tinubu ẹ fọkànbalẹ̀ ààbò dè fún ẹ̀mí àti dúkìá àwọn èèyàn nǹkan yàtọ̀ tí ó sì túnbọ̀ san mọ́ná ju tàtẹ̀yìnwá lọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ ẹ̀wẹ̀ ni wọ́n ṣe ni àwọn adájọ́ bíi mọ́kànlá ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti fi léde oyè pé wọ́n kó wọn lọ sí iwájú ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè wa nàìjíríà láti lọ́ọ́ di adájọ́ ńbẹ̀ wọ́n ti fojú sọ wọ́n pé àwọn báyìí kàṣábà yìí ká òdì àti tọpinpin wọn láti bẹ̀rẹ̀ wá ìrírí wà ìmọ̀ wà a sì gbé wọn yẹ̀wò dáadáa a rí i pé funfun nẹ́nẹ́ lọ́wọ́ wọn láẹ̀tọ́ bèlùbọ́ ẹ lọ tààràtà sójú ewé kínní ìwé ìròyìn ti the nation àkòrí ìròyìn wà ń bẹ̀. ó dá àkòrí ìròyìn eléyìí náà kí èmi náà tún fi kún un lápá ọ̀dọ̀ tèmi ṣé ẹ ò gbàgbé fọ́nrán fídíò eléyìí tí ń jà rìnrìn lórí àti ayélujára tó ṣàfihàn àwọn òṣìṣẹ́ ọlọ́pàá kan ní ìpínlẹ̀ ọ̀yọ́ wa ní àyín níbi tí wọ́n ti dá arábìnrin kan ọmọ ilẹ̀ lebanon tí wọ́n dá dúró tí wọ́n sì ń béèrè owó lọ́wọ́ rẹ̀ wọ́n ní lẹ́yìn tí fọ́nrán ohun tó jà rìnrìn tó sì dé ojú àwọn tí wọ́n jẹ́ ọ̀gá ní ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n gbé ìgbésẹ̀ akin o wọ́n sì ti fi ọwọ́ òsì júwèé lé fún àwọn kọ́ństébù méjèèjì ọ̀hún pé ẹ máa gba ilé yín lọ ìdójútì ńlá gbà ńlẹ fẹ́ jẹ́ hmm. fún iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè nàìjíríà. alright àwọn tí wọ́n kọ̀wé pa àwọn fẹ́ ṣiṣẹ́ ọlọ́pàá wọ́n ti fi orúkọ wọn léde báyìí o láwọn tí wọ́n gbà ẹ jẹ́ wá kọjá lọ sí ojú ọjà nígbà tá a bá tójú ọjà dé ẹ gbọ́ àwọn ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn tá a ti já àkòrí rẹ̀ sílẹ̀ fún yín pèpèpè bí àpò yèrè lóòrọ̀ tòní ajá àbálẹ̀ ìròyìn ni ẹ lọ sórí YouTube channels wa àwa ń bẹ gidigba gidigba at Fresh FM Ìbàdàn ẹ rí i wò ẹ rí i gbọ́ ketekete ní jákèjádò àgbáńlá ayé ẹ kú ìkàlẹ̀. ajá balẹ̀ ajá balẹ̀. bíjì twenty twenty three iṣu àwọn tó máa ń kún fún ìyanu ọlọ́dọọdún yẹn nínú ìjọ CSC Eagles Sings Assembly àkórí ìtọ́dún yìí Jesus of Nazareth. Jésù ti Nazareth ti Nazareth O ti ràn mí lọ́wọ́ ti Násárẹ́tì o. Jésù ti Násárẹ́tì yóò tún ṣiṣẹ́ agbára. Nípasẹ̀ pé ẹ̀. Tó ń lò fún ìgbẹ́ nínú mímọ́jímọ̀. Lórí pásítọ̀ Joseph Akíákadé o. Kó tó jáde ní twenty twenty three. Gbogbo ọ̀rọ̀ lẹ̀ rà lẹ́gùn. Bí àṣẹ àti agbára nínú orúkọ Jésù fẹ́ palẹ̀ mọ́. Nípasẹ̀ pé olólórí àwọn ìránṣẹ́. Reverend Edward K. Alabi. Prophet Julius Ayọ̀túndé. Prophet Timothy Oyekunle. Pastor C. Ọláyà. Àwọn olórí ẹ̀mí Bùkọ́lá oníṣẹ́ wọlé jésù. ayọ̀dẹ òye wọlé ṣòro ayé mi dìtọ̀. bukki praiser eagle spices pastor joseph akẹ́kẹ́ baba igi. wọ́n máa ṣiṣẹ́ ìránṣẹ́ lórúkọ jésù. látọjọ́ monday twenty five the sunday thirty first december rékọjá sí twenty twenty four. láago mọ́kànlá alẹ́ lójoojúmọ́ o. gbogbo ẹni CAC eagle street assembly. láti ìwọ tàbí olódó. bó ti ṣe ìwọ́rọ̀ ìyànà church lílàdí ní ẹ máa bọ̀. gbogbo èèyàn ló máa sá testimony mẹ́ta la wà lónìí friday ẹ̀rọ ìbánisọ̀rọ̀ infinix tún ti gbé dé ó yẹ da girigiri máa bọ̀ sí top success mall tó ń bẹ̀ lábẹ́ bíríìjì mọ́kọ́lá ń bàdàn láti wá ẹ̀rọ ìbánisọ̀rọ̀ infinix tó nífẹ̀ẹ́ sí jùlọ mr macaroni yóò wọn kí ọ káàbọ̀ tajà fún ọ bó ọjà fọ́tò papọ̀ sọ̀rí pọ̀ ti mẹ́nu bẹ̀ ọ̀hún yìí yọ àdúyìí wẹ̀ dẹ̀tún wá sáré gbé ọ débẹ̀ bó ṣe ń ẹ̀rọ ìbánisọ̀rọ̀ infinix lẹ́dínwó jùlọ lónìí friday ó lè jẹ́ wọ́lọ́ jẹ́tọ̀ ìtọ̀ ìrìnàjò ọ̀fẹ́ lọ sórílẹ̀-èdè ivory coast látọwọ́ infinix ó sì lè jẹ́ tẹlifíṣàn fìríjì gàg gàràgàrà gbẹ̀dú tó milẹ̀ tìtì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bọ́n bá ṣe ń jẹ́ fàlọ́mọ fíríkì fíríkì pẹ̀lú Mr Macaroni òní lóní jẹ́ àjogún ọ̀dàlẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Infinix àti Top Sources lóní ọgbẹ́nu sí i Top Sources ọ̀jìnì iléeṣẹ́ tàbí gègé wúrà kọ́rúkọ rẹ̀ tọrọ bá di ká tojúlówó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn èlò létí ń lò náà àtàwọn èròjà rẹ̀ ọ̀yámọ́tò lónìí Friday ìtaláwà. olóyè dr látúndí sùkàwá aláṣẹ àtolùdarí ilé iṣẹ́ ẹ̀ka yóò joyè ààrẹ balógun máyégún ilẹ̀ ìbàdàn ilé tòkó gbogbo ìlú ti ń rọ́ kùkù kẹ̀kẹ́ ewé oyè àmọ́rí o ojúlówó ọmọ ìbàdàn ni bàbá olóyè tuntun kúlù ló kàn fún àtìpẹ́rẹ́ bàbá yìí ń bàdàn àṣà wa nílẹ̀ tẹ̀ ń dá ìbàdàn nílé ìyá tó bí yín lọ́mọ ẹ̀ yìí ó wá yaba yìí ló joyè chief doctor latunji yusuf lawal aláṣẹ àtolùdarí iléeṣẹ́ kakati ó joyè nìbàdàn ààrẹ balógun mayegun ilẹ̀ ìbàdàn lọ́jọ́ sátidé december twenty three ọdún yìí ààfin olúbàdàn ni ó ti wáyé o àwọn lọ́balọ́ba lóko lóko ọ̀tọ̀kùlú jákọ̀jákọ̀ ló ń bọ̀ ìlú ìbàdàn mé tìtìtìtì bàbá olóyè tuntun olóyè Doctor latunji yusuf lawal aláṣẹ àtolùdarí iléeṣẹ́ kakati ńlárẹ̀ balógun mayegun ilẹ̀ ìbàdàn tuntun tí ó jẹ lábẹ́ kábíyèsí ọba dr senator mahud ọlálẹ́kan àlíbalógun àlíokùnmádéke kejì olùbàdàn ilẹ̀ ìbàdàn chief doctor olatunji yusuf lawal kakati Baba, olóyè tuntun ewé oyè amórí o ogún ìbítalẹ̀ fọmọ ẹni tí ó bá àdọ́jọ́ alẹ́ ní ká fún lẹ́kọ̀ọ́ tó yẹ kóró. Precious Cornerstone University dáyàtọ̀ láàrin àwọn ilé ẹ̀kọ́ gíga tákàkọ́ tilẹ̀ kẹ́kọ̀ọ́ yege gbàgbé ẹ̀rí tó dájú. Nínú àwọn degree programs bíi BSc Microbiology, Biochemistry, Industrial Chemistry, Computer Science, Physics and Electronics, Cyber Security, International Relations, Procurement Management, Software Engineering, BSc Accounting, Business Administration, Economics, Mass Communication àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìgbaniwọlé ń lọ lọ́wọ́ fún gbogbo akẹ́kọ̀ọ́ tó bá gba one forty nínú ìdánwò UTME pẹ̀lú five O level credit nínú English and mathematics àtàwọn iṣẹ́ míì láti wọlé sí one hundred level akẹ́kọ̀ọ́ tún lè wọlé sí two hundred level pẹ̀lú IJMB JUPEP A level àti OND akẹ́kọ̀ọ́ tí èsì ìdánwò UTME rẹ̀ kò bá tó one forty lè jàǹfààní JUPEP program tìlé ẹ̀kọ́ yìí HND to degree conversion program tún wà lọ́dọ̀ wọn ẹ tara ṣàṣàwá gba fọ́ọ̀mù tìyín ní Precious Cornerstone University tó wà ní Garden of Victory ọláògùn òdìfẹ́ road Ìbàdàn ẹ pè wọ́n sórí zero seven zero six four two six three four one three website wọn ni www.pcu.nl edu.ng Precious Cornerstone University jẹ́ kí ìmọ̀lẹ̀ kí ó wà. gbogbo èèyàn ẹ wá gbọ́ gbádùn yíyé mi nìre kan. adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó jẹ́ kí a rí òpin ọdún ìjà ìdí nìyí tìjọ sanctuary of christ evangelical church gbé ìsọjí ọlọ́dọọdún ìkàlẹ̀ tí a pe àkórí rẹ̀ ní agbára bíi ti ìgbàanì yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n sí ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kejìlá ọdún tá a wà yìí ní agogo márùn-ún ìrọ̀lẹ́ tí ìṣòro ìṣípòpadà yóò bẹ̀rẹ̀ ní agogo mẹ́sàn-án alẹ́ wọnú ọdún tuntun tá a fi kí ọdún twenty twenty four káàbọ̀ ní sanctuary of christ evangelical church tó wà ní eleven ọlábìyí agoro street sẹ́mibíọ́ bus stop ládojúkọ CAC Grammar School Adéṣọlá Ìbàdàn àwọn ìránṣẹ́ Ọlọ́run tí yóò máa fi àdúrà tú ìdè já náà ni Apostle Sunday Popoola Prophet E.A. Adétúbẹ̀rù Evangelist Joel Ajibola Evangelist Pọ̀jù Johnson olùgbàlejò àgbà Pastor Professor Gbadé Òjó àtìyàwó wọn Pastor Dr. Ronke Òjó àwọn ọ̀pọ̀lọpọ̀ olórin ẹ̀mí bíi Evangelist Dr. Fúnmi Aragbaye. Lady Evangelist Wùmí Babalọ́lá Sanctuary Voices àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yóò wà kálẹ̀ láti fi orin ẹ̀mí bọ̀ wá wá kó wá gbàgbára bíi ti ìgbàanì Jésù ń dúró dè ọ́ ìní lọ́jọ́ ìbí yẹ ẹ kú àṣeyẹ. ẹ kú oríire o. ọ̀gá tiwa his excellency ẹnjìnìà olùṣeyí abiodun makinde ti pé fifty six years lókè èèpẹ̀. appreciation mo dúpẹ́. ìdí rẹ̀ gẹ́rẹ́ tí gbogbo àwọn àgbáríjọpọ̀ kánsẹ́lọ̀ nípínlẹ̀ ọ̀yọ́ tá a fi ń dán ọkọ̀ ọpẹ́ wa pọ̀ mọ́ tiyín. tá a fi ń dúpẹ́ lọ́wọ́ adániwáyé tó jẹ́ kẹ́ẹ́ torí tọ́ sínú iṣẹ́ nínú ayọ̀ wọn àlàáfíà. gbogbo wa la wá ń gbàládùúrà pé kẹ́ pẹ́pẹ́pẹ́ kẹ́ gùn lẹ́mìí kẹ́ fọwọ́ pawú kẹ́ sì ferigi jóbi. ọlọ́run ó sì tún mọ sàlékún omi ọgbọ́n ìmọ̀ eléyìí tẹ́ fi ń fọ́bẹ̀lẹ̀ rẹ̀ tukọ̀ ìpínlẹ̀ ọ̀yọ́ tẹ̀síwájú sí adániwáyé ti dá yín tán tó ní kẹ́ wá gbélé ayé ṣe happy birthday to you GSM. ráìdán ọ̀gá tiwa idán idán gangan. àwa ń gbádùn rẹ o lẹ́yẹ fún. honourable salawudeen adébáyọ̀ chairman committee lórí orúkọ gbogbo kánsílọ̀ nípínlẹ̀ ọ̀yọ́ lábẹ́ alága Muili Kazeem Arówódáná ló ń kéde. Vangi! Hey, who would you want to get a gift for? Of course, my husband. My boss. I'm a party at work. You know now. Of course, my wife, grandma, and my sister. My girlfriend, of course. Oh boy, now my girlfriend now. <laughs> Vine Gifts got you covered always. Get amazing gift items for your family and friends at affordable prices. HNC London shirts, we've got you covered. Corporate gifts, designer perfumes, we've got you covered. Exotic home decor, ties, beds and cufflinks, we've got you covered. Bags and jewelries, households and toys, men accessories, designer wristwatches, Swiss laces and fabrics and more. We've got you covered. Delivery service also available to your doorstep. We are just a call away. 0803 401 401 9283 0803 401 9283. Visitors at number 3 Oluyole Way off Favors Bus Stop, Bodija Ibadan. Shop C43 Coco Mall Shoprite, Dubai Ibadan. Or Olopomeji Bus Stop opposite IGC Grammar School, Akobo Ibadan. Vine Gifts, page setter in gift items. olúwa tó ìbàdàn baptist conference ti gbé àǹfààní oríire ńlá kan kalẹ̀ fún gbogbo ẹni tó bá ní àǹfààní láti rìn àjò lọ sílẹ̀ mímọ́ israeli àti jordani reverend oyekola bámidélé ni wọ́n ṣíwájú wa ní ọjọ́ náà pẹ̀lú ìjọ onítẹ̀bọmi ìbàdàn baptist conference pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ you fit fly ni wọ́n ṣe àgbékalẹ̀ ìrìn àjò ẹ̀mí yìí ó ti wá wọlé dé báyìí o ní on twenty second sí on thirty ní oṣù kínní twenty twenty four and we will visit places where Jesus performed miracles such as river jordan mount of capernaum and even as nazareth where Jesus Christ was born fẹ́yìntì ẹ fẹ́ darapọ̀ mọ́ ìrìn àjò àjò ẹ̀mí yìí ẹ kàn sí iléeṣẹ́ yìí fitfly lónìí tí ó wà ní success house seven up road olúyọ̀lé main estate ring road ìbàdàn ẹ pè wá sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí zero nine zero one seven six two eight eight eight nine tàbí zero eight one four four nine eight zero seven nine five àkànṣe ìrìnàjò lọ sílẹ̀ mímọ́ israeli pẹ̀lú ìjọ onítẹ̀bọmi ìbàdàn baptist conference pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ yìí fitfly darapọ̀ mọ́ wàá lẹ́rìí ayọ̀. Here is a good news for you and your household. Ìròyìn ayọ̀ rèé fún ọ àti ẹbí rẹ you have a child of age zero to twelve with dental defect. bẹ́ẹ̀ni àbí a ti wá gbọ́ pé o fún ọmọ rẹ ní oúnjẹ aládùn ìtọ́jú ara tó ń tẹ̀kọ́ tó péye. ṣùgbọ́n ìyín ọmọ ò fẹsẹ̀ múlẹ̀ bó ṣe yẹ. the Rotary Club of Darwin, England and Rotary Club of Iyaganku, Ibadan, Nigeria have come again with their joint annual child dental mission. the twenty twenty three mission is centered on children with dental diseases which will be handled by professional dental personnel. this program commences on Wednesday twenty-eight to Friday second of December twenty. 2023 from 9 a.m. daily. Venue Rotary Youth Center, Rotary Club of Yagoku Clubhouse, YMCA premises by Family Lucy Avenue off Joyce B Road, Ibadan. And guess what? It is absolutely free of any o. For more details, contact 07063087954 or 08052919698. Announcer Ọ̀túnbàdàyọ̀ Fámúyègún President. Fún ọmọ rẹ ní ẹ̀rín ayérayé a tún ti gbede o. ẹ wá bá wa ra o. tí pọ́ǹpì ló gbede o. ẹ wá bá wa ra o. ọ̀pọ̀lọpọ̀ ló máa ń kó lọ sínú ilé ara wọn bọ́dún bá ti ń parí lọ. ìpinnu dáadáa ni kẹ́yìn náà ra lẹ̀ kọ́lé ní rọ̀rùn lọ́dún tuntun. ìdí abájọ nìyẹn tí gbogbo olóríire ṣe ń rọ kẹ̀tíkẹ̀tí wá sílé iṣẹ́ tí pọ́ǹpì concept onílẹ̀ ìfọkànbalẹ̀. lásìkò yìí one ìlàjì àtẹlẹ́ ìtò wà lágùn nine hundred thousand naira péré ni tí mọ́níyà two là one million naira ilẹ̀ plọ̀tì kan tẹ bára ẹ ti láǹfààní láti gba ráìsì àpò méjì lẹ́sẹ̀kẹsẹ̀ ni ẹni ọba tó ṣàtọ̀nà yín dọ̀dọ̀ wa léṣe tí pọ́ńpì concept ó gba ráìsì àpò kan lọ́fẹ̀ẹ́ promo yìí ti bẹ̀rẹ̀ láti monday december four títí wọ friday january five ọdún tuntun ẹ tètè má bọ̀ lọ́fíìsì tí pọ́ńpì concept ó wà nọ́mbà twelve àrẹ tẹ̀lé street àrẹ avenue new bodijà ìbàdàn tẹlifù zero nine one five two two two two two zero five. àti kórede àkórede àti múrewa àmúrewa ṣe máa ṣe Ti pompi konsept se velo padat iléeṣẹ́ Gasland ló kí gbogbo ẹ̀yin oníbàárà wọn tẹ́ ẹ ti bá wọn dòwò pọ̀ láti bẹ̀rẹ̀ ọdún yìí wọn láwọn kì í kú ọdún kérésìmesì àtọdún tuntun láti mọ rírì ẹ̀yin oníbàárà iléeṣẹ́ Gasland ni wọ́n fi gbé àǹfààní five percent discount kalẹ̀ fún gbogbo ẹni tó bá fìlì gas níléeṣẹ́ Gasland lópin ọdún yìí ẹ mọ̀ ẹ̀bọ̀ láwọn iléeṣẹ́ wọn tó wà ní Olúyọ̀lé ìyànà sí ìyànà church ọlọ́run ṣògo àkànrán nihot ilé tuntun samanda ring road mọ̀lété fẹ́lẹ́lẹ̀ express àkóbọ̀ àrèmọ àpáta ìjẹ̀bú òde ilé Ifẹ̀ òṣogbo àkúrẹ́gà garage road londo òjòǹgbòdú àtiwájú olivet college lọ́yọ́ọ́ ìgàndò àtòkè àró nílùú èkó àbújá ìlọrin lẹ́gbẹ̀ẹ́ àlè ekima university ẹ máa bọ̀ nílé iṣẹ́ gasland kájọṣepọ̀ pọ̀ sísìn ọdún kérésìmesì àtọdún tuntun pẹ̀lú five percent discount ọ̀pọ̀ ọdún la ṣe o. ọdún ayọ̀bọ̀. gbogbo mo lè gòkè mo lè sọ bá a ti ń bójútó ṣe wa tó ó yẹ ká lè bójútó ìlera ara wa jù bẹ́ẹ̀ lọ ní global young pharmaceutical limited iléeṣẹ́ tó ń ta àwọn oògùn aṣaralóore tó jẹ́ òjúlówó fi sọ bẹ́ẹ̀ pé ìlera lóògùn ọrọ̀ díẹ̀ lára àwọn oògùn aṣaralóore tó ń ti iléeṣẹ́ wa jáde supade sirọ tó ń da agbára padà ságọ̀ ara ní kété lẹ́yìn àìsàn tàbí ìfarapa alfa ìyẹn kún fún èròjà aṣaralóore ságọ̀ ara wa nílò ní gbogbo gbà kéema fún gbogbo ọkùnrin láti ṣẹ̀ṣẹ̀ akọni níwájú ìyàwó ẹ̀. ewé àtẹ̀gùn la fi pè lò ẹ̀. rockwell grape water ó dára fún gbogbo ìyálọ́mọ láti gba àwọn ọmọ wọn lọ́wọ́ àrùn jẹ̀wọ́. average ORS ó dára láti fòpin sí ìgbọ̀nsẹ̀ gbuuru. ojú ẹsẹ̀ ló máa dá okun padà sẹ́gun ara. díẹ̀ lára àwọn oògùn aṣaralóore tó ń jáde láti global young pharmaceutical limited tá a ṣe lọ́nà ìgbàlódé gbogbo àwọn oògùn ilẹ̀jọ nafdac lù ló ń tẹ̀ ó tún ti yá o gbogbo ẹ̀yin èèyàn ẹ jẹ́ àjọ ṣó. ẹ bá mi ké hallelujah. àṣálẹ̀ orin ẹlẹ́ pèrè alẹ́ hallelujah hallelujah night sí ìjọ christ apostolic church power of his voice ministry international ilẹ̀ àánú ọdún ọ̀nẹ́lẹ́wẹ́ ìbàdàn níbi tí àwọn olórin ẹ̀mí yóò ti mọ ẹgbọ́n sókè kọrin ẹ̀mí sọfèrè di bọ́ǹbù dáná yégun èsù kó tún yẹn gá ẹ jẹ́ ìdìjọ́ gbégbá ọpẹ́ wọdún ọdún tuntun nígbà tí àwọn olórin ẹ̀mí bíi màmá bísí aláwìyé àlùkò babatunmise lady evangelist sade taiwo olúwa lónìí bísí john ìránṣẹ́ ọlọ́run olùṣọ́ àgùntàn ọmọnìyí john olúwa tó wojú ní olùgbàlejò bá wa prophet ẹ̀sẹ̀ àlùkò ní olùgbàlejò lálejò àgbà friday ọjọ́ kejìlélógún oṣù kejìlá tá a wẹ̀ gangan ni on the twenty two látago mẹ́jọ alẹ́ ilẹ̀ mọ́gbẹ̀rẹ̀ ìjọ wà ní one cac ilianu street liberty academy road off akala expressway odùọ̀nẹ́lẹ́wé ìbàdàn níbi àṣálẹ̀ orin aleluya tọdún yìí tèmi kò ní sọ̀rọ̀ ṣe o lórúkọ jésù. àjà balẹ̀. ajá àbálẹ̀ ìròyìn ó yá o ẹja gbéra sọ ẹja lọ ṣẹwọ́ ìròyìn lójú ewé kejì ìwé ìròyìn ti The Punch tó jáde lónìí àkórí rẹ̀ ń bẹ lójú ewé kìíní gàdàgbà ọ̀rọ̀ lórí ẹni tí í ṣe gómìnà nílé ìfowópamọ́ àgbà orílẹ̀-èdè wa Nàìjíríà tẹ́lẹ̀ Godwin Emefiele ni wọ́n ti fi ẹ̀sùn òbítíbitì ẹgbẹ̀lẹ́mùkú owó kan léyìí tí wọ́n ní ó ti pa owó olè yìí ń pọ́npọ́ lọ bẹ́ẹ̀rẹ́bẹ́ tó sì lọ sí àwọn àsùnwọ̀n sí ilé ìfowópamọ́ nílé òkèrè àkórajọ papọ̀ àwọn àsùnwọ̀n tó sì ṣí sí United States ìyún ilẹ̀ Amẹ́ríkà United Kingdom ní UK àti ilẹ̀ China wọ́n ní àwọn àsùnwọ̀n tó ṣí sáwọn igun mẹ́tẹ̀ẹ̀ta yìí ó ń lọ bíi ẹgbẹ̀ta àsùnwọ̀n ó dín méje five hundred and ninety-three bank accounts ń ló lọ sí ìṣí tó tún wá sí ó tún sí lọ́nà ẹ̀tọ́ láì gbàṣẹ gbòǹtẹ̀ láti ọ̀dọ̀ ilé ìfowópamọ́ àgbà orílẹ̀-èdè wa nàìjíríà àti àwọn olùdarí tó wà ní àkàtà ọ̀rọ̀ owó pẹ̀lú ṣíṣí àsùnwọ̀n sílẹ̀ òkèèrè ìwádìí tí ilé ìfowópamọ́ àgbà orílẹ̀-èdè wa nàìjíríà ṣe ó ó di mímọ̀ gbangba gbangba yìí pé kì í wá ṣe Emefiele nìkan iná ni ó lọ́wọ́ olùmí bíi ti kàlùkàlù wọn ni ẹnìkan náà wà tí wọ́n pè ní Jim Obase léè tí wọ́n sọ ọdún mọ̀ pé òun náà ti fi ìgbà kan ànárí jẹ́ gómìnà ní ilé ìfowópamọ́ àgbà orílẹ̀-èdè wa nàìjíríà tẹ́lẹ̀ rí èèkàn kògbò yìí tó wà nídìí iṣẹ́ ìwádìí ń ló jábọ̀ rẹ̀ yìí pé ṣẹ́rígbà tí ẹni tí í ṣe gómìnà ilé ìfowópamọ́ àgbà orílẹ̀-èdè wa nàìjíríà yìí tó wà lórí ipò ó ti mú àwọn owó kan tó jẹ́ owó orílẹ̀-èdè yìí ó ti kó wọn lọ sílẹ̀ òkèèrè léyìí tó sì jẹ́ pé èyí tó kó pẹ̀lú owó ilẹ̀ òkèèrè èyí tó kó pẹ̀lú owó ilẹ̀ yìí ó sì kó àwọn owó ó lọ fi wọ́n sọ́wọ́ ṣọ́ sínú àsùnwọ̀n nílẹ̀ òkèèrè lọ́hùn agbẹjọ́rò fún Emefiele fúnra rẹ̀ nígbà tó ń sọ̀rọ̀ lórí àbọ̀ ti Jim Obase tó sọ lórí ẹni tí í ṣe e, gómìnà ilé ìfowópamọ́ àgbà tẹ́lẹ̀ agbẹjọ́rò fún Emefiele ọ̀hún tó kọ rẹ̀ ń jẹ́ Matthew Buka senior advocate of Nigeria òun ṣe é ní àlàyé nínú àtẹ̀jíṣẹ́ kan èyí tó tún fi ṣọ́ ó síta pé tọ̀ lóòótọ́ o àwọn ò tí ì fèsì sí ẹ̀sùn bàǹtàbàǹtà ti ilé ìfowópamọ́ àgbà orílẹ̀-èdè wa Nàìjíríà àti àwọn ikọ̀ tó ń ṣe ìwádìí tó lóòrìn lórí ọ̀rọ̀ yìí ìyún tí Jim Obase tó ṣáájú fún wọn tí wọ́n gbé kalẹ̀ àwọn ò tí ì dá wọn lóhùn o àwọn gbọ́ pé wọ́n fi ẹ̀sùn kan àwọn ni ààbò àwọn ń bọ̀ láìpẹ́ láì jìnnà ọ̀básẹ̀ nígbà tí ó máa gbé àbọ̀ rẹ̀ kalẹ̀ sí iwájú ilé àgbà orílẹ̀-èdè wa nàìjíríà CBN ó tún fi ẹ̀dá rẹ̀ náà ṣọwọ́ sí ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà bọ́lá tinubu lọ́jọ́rò wednesday ìyún ni wọ́n yiri yẹ̀wò lánàá pé ẹ̀dùn o ṣóòótọ́ lọ̀rọ̀ yìí ni eré ni àbáwàdà nínú ìwé èyí tí wọ́n kọ tí wọ́n ti fi orí rẹ̀ lé ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù keje ọdún tá wà ń bẹ̀ yìí wọ́n ní wọ́n ti bẹ̀rẹ̀ sí tọpinpin àwọn ìlànà bí ẹni tí í ṣe gómìnà ilé ìfowópamọ́ àgbà orílẹ̀-èdè wa nàìjíríà bó ṣe ṣí àsùnwọ̀n ibi tó ṣí sí káwọn má bàa wàá lọ̀ mú ní ìrù kó má lọ̀ jàbọ́ ń làwọn ṣe lọ gba mú níbi gògóńgò mọ́ ọrùn yìí pé tọ̀ lọ́wọ́ tá a wà yìí o àwọn lè fi ìdí rẹ̀ múlẹ̀ ipe ilé ìfowópamọ́ ń bẹ nílé òkèrè àsùnwọ̀n tí ń lọ bí ẹgbẹ̀ta ó dín méje five hundred and ninety three iná ni Emefiele ṣí sí ilẹ̀ Amẹ́ríkà United Kingdom àti ilẹ̀ China tí ò sì gbàṣẹ tí ò gbòǹtẹ̀ wọ́n ní lára àwọn ọ̀gbà tí owó tún sọnù ńlá àwọn àsìkò ọ̀gbà tí wọ́n ní wọ́n fẹ́ mú àyípadà bá owó náírà alẹ́ wa nàìjíríà bíi igba náírà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà àti ẹgbẹ̀rún kan náírà lábẹ́ ètò ìṣàkóso ààrẹ àná muhammadu buhari wọ́n ní kì í tún ṣe mẹ́fẹ́lẹ́ nìkan ń ló sì tún wà nídìí ọ̀rọ̀ yìí o àwọn ọlọ́gàálọ́gàá kan náà wà tí ọ̀rọ̀ ọ̀hún mú lọ́wọ́ tó mú lẹ́sẹ̀ wọ́n ní àkórajọ gbogbo owó tí wọ́n sọ ọdún mọ́ pé ó wà nílé òkèrè ó ń lọ bí tírílíọ̀nù mẹ́rìndínlọ́gbọ̀n owó náírà tó sì jẹ́ pé ọ̀nà ẹ̀bùrú ni wọ́n gbàgbé owó náà gbẹ̀gùn inú àsùnwọ̀n tí ń bẹ nílé òkèrè lára àwọn tí wọ́n tún wá mú pẹ̀lú Emefiele tí wọ́n tọ́ka gẹ́gẹ́ bí afurasí lára àwọn lágbérí àwọn alábàáṣiṣẹ́pọ̀ ààrẹ àná Muhammadu Buhari wọ́n rí lára àwọn alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀ wọ́n rí àwọn olùdarí olùdarí dàrẹ́kítọ̀ dàrẹ́kítọ̀ bíi méjìlá ọ̀tọ̀ọ̀tọ̀ nílé ìfowópamọ́ àgbà orílẹ̀-èdè wa Nàìjíríà àti àwọn èèkàn kùgbù míì méjì míì láwùjọ wọn ní tàwọn ọ̀yún owó tó lọ bíi mílíọ̀nù mẹ́fà ó lé díẹ̀ owó dọ́là ń làwọn ọ̀yún tó jí níyànní ọ̀tọ̀ wọ́n ṣàkó gbogbo owó àwọn papọ̀ wọn ni àwọn ti rí ibi tí èméfiele tó farapamọ́ sí o àwọn àsùnwọ̀n tó lọ sí sílé òkèrè àti bí àwọn owó orílẹ̀-èdè wa nàìjíríà kan ṣe sọnù bó sì ṣe sí àsùnwọ̀n láì gbàṣẹ gbòǹtẹ̀ láwọn àlàálẹ̀ àti àtẹ̀lé tó yẹ kán tẹ̀lé kó tó di pé wọ́n lọ sí irúfẹ́ àsùnwọ̀n bẹ́ẹ̀ àti bí wọ́n ṣe ń kówó sí i. afẹ́fẹ́ ti fẹ́ àti rí ohun tẹ́díẹ̀ èmẹ́fìlè tó fi ń ṣègbọ̀nsẹ̀ ẹgbẹ̀ta àsùnwọ̀n ó dín méje lónìí sí orílẹ̀-èdè mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ nílẹ̀ òkèèrè Amẹ́ríkà UK àti China ó dájá lọ sí orí ìdúnkokò tòun ti àṣẹ ti báńkì àgbà orílẹ̀-èdè wa nàìjíríà tó gbé jáde o lẹ́yìn tí ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tún ti ń fi gbé kan tan tan tan tan tí wọ́n sì ń pariwo tó wá dé etí gbọ́ ilé ìfowópamọ́ àgbà orílẹ̀-èdè nàìjíríà pé kí ló dé o ọ̀wọ́n gógó náírà tún ṣe wá jẹ́ lásìkò tá a wà yẹ bá wa kówó bòde hmm. owó tá a ṣiṣẹ́ fún ká tún wá máa tò lọ́wọ́ ọ̀wọ́nú òrùn burúkú burúkú láti máa gbà á eléyìí ò mọ̀ sunwọ̀n tó o n ló mú kí ilé ìfowópamọ́ àgbà orílẹ̀-èdè wa nàìjíríà ó bẹ̀rẹ̀ sí ní dúnkokò láti fi mú àwọn tí wọ́n bá jẹ́ ilé ìfowópamọ́ ilé ìfowópamọ́ gbogbo lórílẹ̀-èdè yìí àti àwọn tí ń lo POS láti máa fi mú wọn kátà òfin o lẹ́nikẹ́ni tí ajé ìwà ìbàjẹ́ à ń kó owó náírà pamọ́ tó bá ṣí mọ́ lórí léyìí tó sì fi ń fà á kí owó náírà kó máa di ọ̀wọ́n gógó láàrin àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nínú àtẹ̀jáde ilé ìtàn fìlédè lánàá òun wá rọ àwọn ará ìlú láti rí i dájú wípé wọ́n tètè mú ẹjọ́ òun máa fi sùn o pàápàá jùlọ àwọn ilé ìfowópamọ́ àti àwọn òṣìṣẹ́ ti tán lo POS láwọn agbègbè wọn tí wọ́n sà ń kó owó pamọ́ tí wọn ò fẹ́ kó bóde wọn ni kí wọ́n máa lọ fi ẹjọ́ òun sùn láwọn ilé ìfowópamọ́ àgbà tí bá ń bẹ lẹ́ka ẹ̀bí tó bá súnmọ́ wọn nínú àtẹ̀jáde ilé tó bòde látọ̀dọ̀ ẹni tí ṣe igbákejì adarí ẹ̀ka ọ̀rọ̀ tí ń lọ ní ilé ìfowópamọ́ àgbà ọ̀hún ìyáàfin àká kama Sidi Ali òun náà ni ó ṣàlàyé ọ̀rọ̀ òun o wípé àwọn ti rí gbọ́ o etí àwọn ò sì di sí gbogbo àwọn ọ̀rọ̀ eléyìí tí ń jáde káàkiri orílẹ̀-èdè Nàìjíríà wípé púpọ̀ nínú àwọn ilé ìfowópamọ́ táwọn ọmọ orílẹ̀-èdè yìí ti máa kó owó wọn pamọ́ sí àti àwọn oní POS wọn ní níṣe ni àwọn náà tún ti fẹ́ jẹ́ kí nǹkan ó tún kọ́mọ̀tún ṣẹnu rè fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú náà ti lè máa rí owó náírà wọn gbà kí wọn lè bá tètè máa fi gbọ́ bùkátà ara wọn wọn báńkì àgbà orílẹ̀-èdè nàìjíríà ó kọ̀rọ̀ ojú sí irúfẹ́ ìgbésẹ̀ ọ̀hún o tó sì ti wọ́n sọ di mímọ̀ wípé ilé ìfowópamọ́ àtàwọn oní pọ́s tájẹ ìwà ìbàjẹ́ náà bá ti ṣímọ́ lórí àwọn ṣetán o láti máa fi mú wọn kàtà òfin. alright bá a ṣe ń tẹ̀síwájú lórí ọ̀rọ̀ tí tó ní ṣe pẹ̀lú ètò ọrọ̀ ajé ẹjẹ́ àyàbàrà ká tààràtà sí aáwọ̀ kan èyí tí ó wà láàrin orílẹ̀-èdè wa nàìjíríà àti iléeṣẹ́ P&ID ọ̀rọ̀ rèé o ní gbàgede ojú ewé kejì lé ní ogójì ìwé ìròyìn ti The Punch níbi tí wọ́n gbé ń sọ di mímọ̀ gbangba-gbàngbà yìí pé fún ìgbà èkejì wọ́n tún fi ìdí iléeṣẹ́ tí wọ́n pè ní Process and Industrial Development Limited Gas Company wọ́n tún fi ìdí wọn lélẹ̀ yakata yìí pé àníṣe ẹ lọ sẹ́ńpẹ́ ẹjọ́ tẹ̀ ń pè tako orílẹ̀-èdè wa nàìjíríà yìí bàálù tó ti gbéra ni ìgbà ọwọ́ tí wọ́n bá jù sí kò ràn nǹkan kan mọ́ o òfúùtù fẹ́ẹ̀ tẹ̀ àṣà tí ò sì ní kánú iná lẹ̀ ń gbèrú ẹ̀yìn gbá ilẹ̀ ẹ̀yìn gbàdó sí kí ló fa sábàbí ọ̀rọ̀ bẹ́ẹ̀ bá gbàgbé wàhálà kan ẹjọ́ tó wà láàrin orílẹ̀-èdè wa nàìjíríà àti iléeṣẹ́ ọ̀hún tó ní ṣe é ṣe pẹ̀lú ọ̀rọ̀ afẹ́fẹ́ gáàsì ni wọ́n ti ń bá orílẹ̀-èdè wa nàìjíríà fi àwọn wàhálà kan lógbólógbó kó tó di pé àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ilé-ẹjọ́ nílùú London wọ́n dá ẹjọ́ náà èpè tọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà aborí o lórí ti ẹjọ́ náà tí wọ́n sì mú gbogbo ẹjọ́ ọ̀hún tó jẹ́ pé wọ́n gbé sí orí ìgbéléwọ̀n owó tó lọ bíi bílíọ̀nù mọ́kànlá owó dọ́là tí wọ́n ní òun ní gbèsè rẹ̀ kò bá wọlé tọ orílẹ̀-èdè wa Nàìjíríà kẹ́sẹ́ wá àmọ́ àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ wọ́n ní orílẹ̀-èdè wa Nàìjíríà ayanyan lórí wàhálà yìí bẹ́ẹ̀ bá sì gbàgbé iṣẹ́ àkànṣe tó bí wàhálà náà èyí tó ń lọ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè wa nàìjíríà ní ìpínlẹ̀ cross river kó tó wá di pé ẹjọ́ ọ̀hún wọ́n pè é lówè ó ṣe bẹ́ẹ̀ ó laronú àṣẹ̀wá àṣẹ̀yìnbọ̀ ilé ẹjọ́ ni wọ́n dá wa ní ààrẹ ìpẹ́tọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà o ìpè ayanyan lórí ẹjọ́ náà o ní oṣù kẹwàá nígbà tí wọ́n gbé ìdájọ́ kalẹ̀ ńgbà náà àmọ́ láti ìgbà náà títí di àsìkò yìí àṣókúrewé ni kò tí ì kúregbò lọ́dọ̀ àwọn tí ẹjọ́ ọ̀hún kàn gbọ̀ngbọ̀n wọ́n sì dúró ti orílẹ̀-èdè wa nàìjíríà lọ́rùn ni láti ilẹ̀ gẹ̀ẹ́sì pé àníṣe gbèsè yìí àfi kí orílẹ̀-èdè wa nàìjíríà ká tọrùn bọ́ bábù wáyà rẹ̀ kí wọ́n sì fún wa pa wọ́n ní gbogbo ohun tó sì fa sábà bí ọ̀rọ̀ yìí kò sé kò yẹ̀ lẹ́yìn àdéhùn lórí ti ọ̀rọ̀ aláfẹ́fẹ́ gáàsì dé lọ́dún 2010 láàrin orílẹ̀-èdè wa nàìjíríà àti iléeṣẹ́ p and id ọ̀hún léyìí tí iléeṣẹ́ ọ̀hún tó jẹ́ ti ilẹ̀ gẹ̀ẹ́sì tí wọ́n bá orílẹ̀-èdè wa nàìjíríà fa fìràkù lé lórí àwọ̀ ẹjọ́ ọ̀hún títí títí títí ó wọ ọdún 2015 kó tó wá di pé a padà wá gba ìdáláre lẹ́yìn ọ̀rẹ́ yìí pé tó abọ́ ò kúrò lọ́wọ́ wàhálà náà ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí ìdájọ́ òdodo ti wá pé orílẹ̀-èdè wa nàìjíríà abọ́ kúrò lórí wàhálà yìí níléeṣẹ́ P&ID bá tún ní àníṣe orílẹ̀-èdè wa nàìjíríà ó tán lẹ́nu ni ó sì kù sínú bí ìṣó ẹ̀lú ẹ̀tún nìṣó nílé ẹjọ́ kò tẹ́milọ́rùn ìgbà tí wọ́n délé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn ni wọ́n padà tún fi ẹ̀yìn iléeṣẹ́ P&ID tí wọ́n tún fi lélẹ̀ yakata pé ṣẹ́ gbọ́ ọ̀rọ̀ tẹ́ ẹ gbé wáyé bẹ́ẹ̀ bá lọ rò lájùlé ọ̀run ẹ tún jẹ̀bi bọ̀ ọbẹ̀ ni tí wọ́n sì ṣe àlàyé pé ìgbésẹ̀ àti akíkanjú orílẹ̀-èdè wa Nàìjíríà ó fi hàn yí pé ṣáká ńlára orílẹ̀-èdè wa Nàìjíríà iná ló dá o kódà ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà bọ́lá tinubu wọ́n sọ ọdún mọ́ ẹ pé tó gbogbo àwọn tó máa jẹ́ kọ̀rọ̀rọ̀ sí ẹ̀dá èèyàn tí wọ́n bá fẹ́ máa lọ gùn sí ẹ̀yìn ìwà àparùtù àjẹbánu lábẹ́ ètò ìṣàkóso yìí àwọn ò ní fi oore ọ̀fẹ́ sílẹ̀ fún ẹnikẹ́ni láti máa gbèrú orílẹ̀-èdè wa nàìjíríà látẹ̀yìn bíi tí òkò mọ àwọn sì tún ní ìgbàgbọ́ lórí ìdájọ́ òdodo pé ó fẹsẹ̀ múlẹ̀ jákèjádò àgbáńlá ayé ẹjọ́ wàhálà èyí tí orílẹ̀-èdè wa nàìjíríà ti borí rẹ̀ tẹ́lẹ̀ lórí ẹ̀sùn bílíọ̀nù mọ́kànlá owó dọ́là ìdájọ́ ijó oníyìn tako P&ID tí wọ́n tún gbé wa lọ sílé ẹjọ́ kòtẹ́milọ́rùn wọ́n tún kàbùkùn bọ̀ láti bẹ̀ ní o ọpẹ́ o fún orílẹ̀-èdè wa Nàìjíríà ẹ mọ̀ bọ̀ tààrà lójú ìwé karùn-ún ìwé ìròyìn Vanguard tó jáde fún ti àárọ̀ òní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà òun ló ti gbọ́ ọ̀rọ̀ látẹnu àwọn tí ń jẹ́ ọlọ́kọ̀ lẹ́yìn tí wọ́n pàṣẹ wípé ìdáàdọ́ta péré ó ní kí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó máa fẹ́ ṣe ìrìn àjò láti àwọn ìpínlẹ̀ kan bọ́ sí ìpínlẹ̀ kan kí wọ́n máa san gẹ́gẹ́ bí owó ọkọ̀ wọn wọ́n ní the play òun náà ni orin tí àwọn tí ń jẹ́ ọlọ́kọ̀ ọ̀hún tẹ́ bẹ̀rẹ̀ sí ní kọ wọ́n ní ṣùgbọ́n lẹ́yìn tíjọba àpapọ̀ tó ti gbọ́ wípé ó dàbí pé ààtò táwọn làwọn fẹ́ gbé kalẹ̀ eré oníṣe ń ló fẹ́ jọ lójú àwọn ọlọ́kọ̀ lórílẹ̀-èdè nàìjíríà òun ló mú kí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí náà tètè gbé ìgbésẹ̀ akin o lójú náà àti bẹ̀rẹ̀ sí ní máa san owó tó tó owó fún àwọn iléeṣẹ́ awakọ̀ lórílẹ̀-èdè wa nàìjíríà léyìí tó sì jẹ́ pé àwọn náà ń dúró de kíjọba àpapọ̀ náà kó owó wá ni káwọn ò tó lè jọ ẹ̀ sí eléyìí tẹni kí àwọn náà tẹ̀lé lórí ìdáàdọ́ta fún àwọn tó bá ti jẹ́ èrò ọkọ̀ láwọn ojú ọ̀nà bíi méjìdínlọ́gbọ̀n káàkiri orílẹ̀-èdè wa nàìjíríà níjọba àpapọ̀ wa lórílẹ̀‐èdè yìí òun náà ni wọ́n ṣàlàyé ọ̀rọ̀ o wípé láàrin alẹ́ àná sí àárọ̀ òní òun ni wọ́n ti ní àwọn ti yan àwọn iléeṣẹ́ awakọ̀ márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ kan tó sì jẹ́ pé wọ́n ò mọ̀ gbé owó fún àwọn iléeṣẹ́ ọlọ́kọ̀ ọ̀hún kó lè bá di wípé wọ́n ò dáhùn sí ìbéèrè eléyìí tíjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ti ń béèrè lọ́wọ́ wọn láti jẹ́ kó jẹ́ pé àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n fẹ́ ṣe ìrìn àjò lásìkò pọ̀pọ̀ ṣìṣẹ́ ọdún yìí ìdá àádọ́ta òun náà ni wọ́n mọ̀ san nínú owó wọn wọ́n ní wàyí o àwọn owó ọkọ̀ náà ń kọ́ ó tún ṣe bẹ́ẹ̀ gbé owó lórí gegege ni kódà títí di àná òde yìí nígbà tó ń sọ wípé àwọn òkúkú tí ìrí kọ́bọ̀ kankan gbà o látọ̀dọ̀ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà wọn ni àwọn ilé èrò bíi nípínlẹ̀ èkó ìlú àbújá àti àwọn ìpínlẹ̀ míì ti ń ṣe kànrìn lórílẹ̀-èdè nàìjíríà òun ló jẹ́ pé owó gègé òun ni àwọn náà ń gbé àwọn èrò ọkọ̀ wọn wọn ni kò sí nǹkan tó fa o bí kì í ṣe wípé owó ìrànwọ́ orí epo bẹntiró eléyìí tí ó tún jánà ó tún ṣe àkùdé bẹ́ẹ̀ ló sì mú ìnira débà irúfẹ́ owó tí àwọn awakọ̀ tí ó mọ̀ gbé àwọn èrò wọn wọn nígbà tí àwọn èèyàn náà tí wọ́n mọ̀ dá sí ọ̀rọ̀ ọ̀hún wọn ni kò wulẹ̀ sí nǹkan kan tó fà á yàtọ̀ sí pé owó ọkọ̀ gan wọn owó ń tá táàmù tá ṣe pọ̀pọ̀ ṣiṣẹ́ ọdún gan gbogbo ẹ̀ ń ló gbowó lórí gègègè kìíní ọ̀hún sì ń dẹ́rù bà wọ́n wípé haha ṣé bá ṣe wá ṣe ọdún kérésì àti ọdún tuntun ṣóò náà látún ti ń bá a lọ yìí wọn ni àwọn tí ó jẹ ẹgbẹ́ àwọn ọlọ́kọ̀ bọ̀gìnìbọ̀gìnì ní orílẹ̀-èdè yìí tí fi ń kérò luxury bus owners of Nigeria albon òun ni wọ́n gbé òṣùbàràbàdàn fúnj ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà o lórí ìgbésẹ̀ ilé tí wọ́n gbé ọ̀hún wọn ní ṣùgbọ́n ṣá kí ìjọba àpapọ̀ náà kó ṣe nǹkan tó tọ́ àti nǹkan tó yẹ nígbà tí ìjọba àpapọ̀ náà wà á máa sọ̀rọ̀ nígbà tán tún ní àwọn èèyàn kan tún ti fẹ́ máa kun o pé ṣe é ṣe pé ó tún ti ní ọwọ́ òṣèlú nínú ó ṣe jẹ́ pé ilé-iṣẹ́ márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ péré ó ní àti ìlanilọ́yẹ̀ ní orílẹ̀-èdè yìí Alhaji Muhammad Idris ó ṣàlàyé ọ̀rọ̀ o nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tó ṣe nílùú Àbújá wípé rárá o ìdí táwọn fi mú àwọn iléeṣẹ́ awakọ̀ márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ yẹn òun ni wípé wọ́n ti ní àwọn àkọọ́lẹ̀ iṣẹ́ ribiribi tẹ́ ń ṣe ní orílẹ̀-èdè Nàìjíríà wọ́n sì tún jẹ́ gbajúgbajà láàrin àwọn iléeṣẹ́ awakọ̀ táwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n mọ̀ dunjúdunjú dáadáa wọ́n ní ṣùgbọ́n àwọn iléeṣẹ́ awakọ̀ míì náà o táwọn náà bá ṣe tán tí nàìjíríà tó ti là kalẹ̀ kó tó di pé wọ́n mú irúfẹ́ àwọn iléeṣẹ́ awakọ̀ márùn-ún ọ̀hún àwọn ṣetán láti ṣẹ́pọ̀ pẹ̀lú àwọn èèyàn ọ̀hún náà wọ́n ní àwọn ọlọ́kọ̀ òní ẹ̀ ti wá ara wọ́ síjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà pé wò ó yàtọ̀ sí wípé kí owó ọkọ̀ kán mọ́ gba ìdáàdọ́ta àní ń táàjẹ́ táàmù náà ẹ dẹ́kun o ẹ bá wa wá ojútùú sí i lórí bí wọ́n ṣe wá já owó ìrànwọ́ orí epo ọ̀hún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ni àwọn náà sun àwọn ò wárárò ṣe rí gbìmọ̀ tí wọ́n gbé kalẹ̀ láti mọ mójútó ètò ọrọ̀ ajé ní orílẹ̀-èdè nàìjíríà lánàá ni àwọn náà ti gbé ìgbìmọ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ kan kalẹ̀ léyìí tí wọ́n mọ̀ wá ojútùú láéláé sí ìṣòro tí ń kojú àwọn orílẹ̀-èdè nàìjíríà lórí bí wọ́n ti ṣe yọ owó ìrànwọ́ orí epo lóríl lórílẹ̀‐èdè yìí. alright ọdún ló dé ńlá ń ṣe ọlọ́pàá ò lè mú wa káwa náà máa kọjá àyà ara wa mhm. lágbórin ètò gbòkègbodò ọkọ̀ yìí kan náà kí n lè kí ọ lẹ́yìn torí mo rí orúkọ rẹ nínú ìròyìn o. orúkọ mi bò. Hmm, wọn kà. ṣé nǹkan gidi sáà ni. wọn kà hmm, bẹ́ẹ̀ ni. Uh-huh. ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà bóyá kéde pé kí wọ́n gé owó ọkọ̀ ní ìdá àádọ́ta wọ́n ní àwọn tí wọ́n bá ń gun ọkọ̀ orin rélùwéè ọ̀fẹ́ ni pàápàá jùlọ wọ́n ń lọ láti èkó wá sí ìbàdàn lọ sí kájọlà ọ̀fẹ́ ni. gẹ́gẹ́ bí wọ́n ṣe wá ṣe àlàyé ọ̀rọ̀ yìí pé tẹ́lẹ̀ ẹni tí bá ń lọ láti èkó tí ń bọ̀ wá sí ẹkùn agbègbè ìbàdàn ẹgbẹ̀rún mẹ́rin ó dín irinwó náírà ni three thousand six hundred ẹni tó bá fẹ́ wọ ti eh, business class ìyún pé èmi náà dájú níbọ̀ mi lọ ẹgbẹ̀rún mẹ́fà àbọ̀ six thousand five hundred naira ẹni tó bá fẹ́ gun ọkọ̀ irin rélùwéè tí pé tọ́ ò èmi dá yàtọ̀ o olówó bùsọ̀bùsọ̀ ní mí mo rí jájẹ yàtọ̀ fún pákó ẹgbẹ̀rún mẹ́sàn-án nìyún ìyún first class wọn ni àti first class o àti economy o àti business class o àti business class gbogbo rẹ̀ pátá lásìkò yìí ọ̀fẹ́ ni bẹ́ẹ̀ bá ti ń lọ láti èkó jáde sábẹ́kúta abẹ́kúta jáde síbàdàn àtìbàdàn jáde sí ẹkùn agbègbè kájọlà wọ́n ní ọkọ̀ orin rélùwé ó ń gbéra láago mẹ́jọ òwúrọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́ àwọn àsìkò ìgbà tó ń gbéra ni wọ́n wá ní kété tí ààrẹ ti kéde rẹ̀ lánàá àtọwọ́ ọ̀rọ̀lẹ́ àná ń làwọn èèyàn ti ń lọ sí orí ẹ̀rọ ayélujára náà láti tètè máa lọ forúkọ sílẹ̀ pé tọ̀ mò ń rìnrìn àjò mò ń lọ sábẹ́kúta mò ń re ìbàdàn mò ń re kájọlà wọ́n ní ìlànà yìí wá wà ńlẹ̀ fún àwọn tó bá fẹ́ ṣe ìforúkọsílẹ̀ pé mo fẹ́ rìnrìn àjò lórí ẹ̀rọ ayélujára ibẹ̀ ló kí wọ́n lè tèrè pé àwọn èèyàn ti bó kíní yìí o kọjá nǹkan tá a rò ńgbà tí wọ́n ti rí i pé ọ̀fẹ́ ló bá dé ẹni tí ò fẹ́ lọlé tẹ́lẹ̀ kí apanikálukú wọn tètè ń ṣètò pé tọ̀ iléyà o ọdún ìmọ̀le ẹ lọ tààràtà ìwé ìròyìn ti the punch ń ló gbé ojú ewé kejì rẹ̀ lọ́wà mo ní kí n fi kí wọn lẹ́yìn ní belenja ni. o ṣeun. ẹ wá jẹ́ ká tẹ̀ wájú ìròyìn kan rèé èyí tó tún jẹ́ pé ọ̀rọ̀ gbogbo kì í ṣe lórí alábàáhùn ọ̀rọ̀ gbogbo kì í ṣe lórí ìpínlẹ̀ rivers mm. ńlẹ̀ yìí dé wọ́n ní Tinubu dún mọ̀ọ́rú mọ̀ọ́rú mọ́ Fubara ni o ipe kó buwọ́ lu ìwé àdéhùn bíi tá a fọ̀rọ̀ sí bíi bẹ́ẹ̀ kọ́ ó ṣeé ṣe kíkí ni ó ṣẹlẹ̀ hmm, ọ̀rọ̀ dé gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn ọmọ ìgbìmọ̀ àgbà ní ìpínlẹ̀ Rivers bó ṣe gbé ọ̀rọ̀ kalẹ̀ gbà tó sì tún jẹ́ alábòójútó tẹ́lẹ̀ rí fún iṣẹ́ òde olóyè David Bridge in ló ṣàlàyé ọ̀rọ̀ tó fi ẹ̀sùn kan ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Tinubu pé hey ṣe rí àdéhùn tí Fubara tó buwọ́lù pẹ̀lú ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Tinubu láti lè jẹ́ kí àlàáfíà jọba láàrin Fubara àti ẹni tí í ṣe gómìnà àná ní ìpínlẹ̀ Rivers Nyesom Wike ìdúnkokò dúnkìnìún mọ́ Fubara ń ló jẹ́ kí Fubara buwọ́lù wé pé tó o bẹ́ẹ̀ buwọ́lù o ti lọ iná lọ̀rọ̀ ọ̀hún bá dé gẹ́gẹ́ bí ẹni tí ọ̀rọ̀ ọ̀hún tó ṣojú rẹ̀ tó ṣàlàyé ṣe sọ Bridge ni òun wà ń bẹ̀ o ó sì ṣojú òun kòró nílé àpáta pààrà agbára lólùlùwà ìlú àbújá nígbà tí wọ́n kọ àdéhùn ọ̀hún sílẹ̀ báyìí kàṣà báyìí ká òdì láṣẹ rìn ìwọ gómìnà ìpínlẹ̀ Rivers Siminalayi Fubara ṣọ́gbọ́ yálà kó o buwọ́ lu ìwé àdéhùn bíi tí a fi orí ọ̀rọ̀ tì sí tàbí kó o pàdánù ipò rẹ tètè mú kan bẹ̀ lójú ọjọ́ tó o bá sì ti mú kan kó gbàgbé ẹ̀ wọ́n ní ọ̀rọ̀ yìí iná ni Fubara náà gbọ́ tó jẹ́ pé wọ́n ní ta ló fẹ́ gbọ́ ọ̀rọ̀ ìròyìn ibi tó ń bọ̀ lójú rẹ̀ tí ò ní tètè wá ọ̀nà àbáyọ míì sọ̀rọ̀ ara rẹ̀ ní kíá mọ́sá ní wérewére one two ẹni similara fùbárà náà fi sọdún ẹ̀ pé tọ̀ ẹ kú jẹ́ kí òun tètè buwọ́ lu ọ̀rọ̀ yìí kálàáfíà lè jọba kí wọ́n má bàa dàbí ẹni pé wọ́n ò gbọ́n òun bí odò kúrò lórí ipò wọn ni ọ̀rọ̀ yìí ni wọ́n pò títí títí títí ní ìpàdé ó wà lórí ọ̀rọ̀ o kì í ṣe pé ìdùnnú ẹ̀ ni láti buwọ́lù abẹ́ ẹ̀dúnkooko Bọ́lá Tinubu iná ló jẹ́ kí Fubara ó fọwọ́ síwèé èmi kọ́ mo sọ ọ́ ẹ lọ ṣẹ̀rí ọ̀rọ̀ ni lójú ewé kọkàndínlọ́gbọ̀n ìwé ìròyìn the punch ibẹ̀ gangan ló fi kalẹ̀ sí. jáde ẹ̀ka ìkéde àti ìpolówó ọjà ńgbà tí a bá padà ìròyìn ajá àbálẹ̀ ó mọ̀ tẹ́ sọ̀wọ́ wájú ẹ kalẹ̀. ajá àbálẹ̀. ajá àbálẹ̀. ajá àbálẹ̀ gbogbo kọ́lékọ́lé àtàgbàlékọ́ ẹ̀ wá gbọ́n tí mo fẹ́ wí àlàyé tó wà nínú rẹ̀ ní kẹ́ ẹ bá ń fetí sí. torí pàlàyé inú rẹ̀ níṣẹ́ lọ́dà bíi abc pàtàkì lílo òrùlé jẹ̀rá roofing system ló tí mo fẹ́ wí òrùlé jẹ̀rá àdì tó jójúlówó kì í ti ṣá tàbí pàwọ̀dà bẹ́ẹ̀ o lè gbọ́ ṣàrẹ̀ṣàrẹ̀ òjò lábẹ́ òrùlé jẹ̀rá àdì bóòrùn ràn minimini lábẹ́ ilé tẹ́ bá fi òrùlé jẹ̀rá àdì bu ọmọ tutù ó tún bu ẹwà òun iyì kọ́lé tí ó sì gbé yọ sóńbẹ̀ láti wá ra òjúlówó òrùlé jẹ̀rá àdì lẹ́dínwó pátápátá láúlá mega top concept limited lásù aṣojú àtàlágbàtà kan gbòógì lórílẹ̀‐èdè nàìjíríà fún iléeṣẹ́ tó ń ṣe gerard roofing system tó jẹ́ stone coated látòrílẹ̀‐èdè new zealand tó wá pẹ̀lú warranty àdọ́ta ọdún gbáko lọ́ọ̀ṣẹ́ nílò láti dààmú lọ sílùú èkó mọ́ àwọn kọ́lékọ́lé àtàgbálẹ́kọ́ tí wọ́n mọ yìí ń dáradára ni wọ́n mú di truck wọlé sí laola mega top concept limited adex road orogun express òpópónà márosẹ̀ ọjọ́ nílùú ìbàdàn ni wọ́n kalẹ̀ sí zero eight one eight five four eight one one one three. Succeed, anti-malaria, not see. Succeed. I don't dey go. My wife not too well. Sharp shooter, don't score goal again, Abby. Oh boy, no be that one. She do test, then say na malaria o. Oh. True, malaria see the disturb una. E be like say I never yarn you about my surest party. Which best friend you get wey we not, sabi? Name na Zoxin. I need to know more about this your best friend. Ha, no wahala. Zoxin The better anti-malaria medicine We get a better combination of artemether plus lumefantrine. Now confirm anti-malaria medicine. I never see any friend wey better pass my Zoxin Oh. oh boy you know all these things now you no wan tell us things no wahala now when i know eh make i run go buy am for my wife oh. correct guy Now bond chemical industries limited where they make it bay for picking them, they make make isoxin anti-malaria medicine e for pharmacy wey dey your area if your body no tranga after three days make you run go see your doctor. ilé ìwà yìí. bọ̀dá àdìsá ẹ dákun ẹ jẹrin ni. ṣé o sì. ẹ gbọ́ ṣé bọ̀dá táyé mẹ́kùn náà ló sì ń lé ta wá sí ìṣá. of course. ẹ ọ̀fọ̀ lónílé. mo ní táyé lónílé tà ń sí. ẹ ẹ ó ṣe tó tó báyìí nírú wa ò sì mọ. ẹ máa wọ bẹyìn abá ti nílẹ̀ ká tó ṣẹ́jú pẹ́rẹ́ ilé ti parí. wonderful. wo ṣe ń já ọ ọ̀dọ̀ design bricks ló ti ralẹ̀ kódà àárọ̀ yìí ló tún ṣẹ̀ṣẹ̀ já mi sí. wípé design bricks tún ṣẹ̀ṣẹ̀ bẹnu fún ilé àlùbáríkà kan nílùú ìbàdàn. ṣé lóòótọ́. yẹ́sìkẹ́ ìyẹn ni wọ́n pè ní London Villa Estate three hundred thousand naira péré ni wọ́n ta plọ́ọ̀tì kan bẹ̀ apẹtẹ ológun ẹ̀rú ròdù lọ́wà nínú àyíká tí wọ́n ti pèsè oríṣiríṣi àwọn nǹkan amáyédẹrùn electricity solar street light borehole ọ̀nà security tó wẹ́bsáìtì pé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wò ó sì yẹ kí wọ́n lòun nípìn ń o tí gbọ́n kínní iná. London Villa Estate. My name is Dr. Yinka Ayefele. Design bricks, homes and properties. Àwọn ni mo endorse o. Àti sófo so ti wá gbọ́ báyìí. Wàláì mo fọ́. Ẹ dẹ́kun mi nọ́mbà wọn. Bó tiẹ̀ ṣe plọ̀tì mẹ́ta ń bẹ̀, kémi náà lọ rà. Ó pé Design bricks sórí zero nine zero three nine three seven five one one zero. London Villa Estate, ẹ̀bùn oríire fún ọ látọwọ́ Design bricks mẹ́ta la wà lónìí friday ẹ̀rọ ìbánisọ̀rọ̀ infinix tún ti gbé dé ó yẹ da girigiri máa bọ̀ sí top success mall tó ń bẹ̀ lábẹ́ bíríìjì mọ́kànlá ń bàdàn láti wá ẹ̀rọ ìbánisọ̀rọ̀ infinix tó nífẹ̀ẹ́ sí jùlọ mr macaroni yóò wọn kí ọ káàbọ̀ tajà fún ọ bó ọjà fọ́tò papọ̀ sọ̀rí pọ̀ ti mẹ́nu bẹ̀ ọ̀hún yìí yọ àdó ìwẹ̀ dẹ̀tún wa sáré gbé ọ débẹ̀ bó ṣe ń ẹ̀rọ ìbánisọ̀rọ̀ infinix lẹ́dínwó jùlọ lónìí friday ó lè jẹ́wọ́ lọ́jẹ̀tọ̀ ìtọ̀ ìrìnàjò ọ̀fẹ́ lọ sórílẹ̀-èdè ivory coast látọwọ́ infinix ó sì lè jẹ́ tẹlifíṣàn fìríjìgà gàgàrà gbẹ̀dú tó milẹ̀ tìtì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bọ́n ń jẹ́ fàlọ́mọ fíríkì fíríkì pẹ̀lú Mr Macaroni òní lónìí jẹ́ àjogún ọ̀dàlẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Infinix àti Top Sources lóní ọgbẹ́nu sí i Top Sources ọ̀jìnì iléeṣẹ́ tá a fi gègé wúrà kọ́rúkọ rẹ̀ tọ́rọ̀ bá di ká tojúlówó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn èlò létí ń lò náà àtàwọn èròjà rẹ̀ ọ̀yámọ́tò gbé lórí kẹ̀kẹ́ máa bọ̀ wá báyìí sí Top Sources Mall lẹ́gbẹ̀wẹ́ máa bank abẹ́ bíríìjì mọ́kọ́lá ń bàdàn kọ̀ wá pàdé Mr Macaroni kó o sì wá ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Infinix lónìí Friday ìtàláwà. Christmas Cantata twenty twenty three. The choir and orchestra of Christian Church International, Ibadan and Environs present Christmas Cantata 2023. Kérésìmesì dé o. Gbogbo akọrin ti ìjọ Christian Church International, Ìbàdàn àtàgbègbè ẹ̀ ló ń fi tìfẹ́tìfẹ́ pe gbogbo ènìyàn síbi ìpàtẹ orin àti àlùjó láti sàmì ayẹyẹ ọdún Kérésìmesì 2023 holding at the Cathedral of Christian Church International, Olorunsogun Akoran Road, Ìbàdàn on Sunday 24th December 2023 time 10 a.m. prompt ministering his lordship Bishop J.O. Oyelade JP, Chairman, Board of Trustees of the Church, and other ministers of God. All are cordially invited to come and share the joy and blessings of Christmas with us, and you will never remain the same again. Amen. Amen. Announcer, Christian Church International. time for you to achieve success and the foreign proficiency program is now. Join the success train at Edu Consults 95 and above in TOEFL 7.5 and above in IELTS 220 and above in GRE 600 and above in GMAT 1400 and above in SAT as well as 28 and above in ACT. You can achieve all these through our online class, one-on-one class and conventional class arrangements. Achieve your goal with Edu Consult Foreign proficiency programs. Visit Edu Consults today at Communication House, Fast Fast Junction, Old Ife Road, Ibadan, or our Ashi Annex, NOA Aremu Court, Ashiborida Junction, Bashoru, Ibadan. Telephone 081 354 30382. Edu Consults. Together, we soar with pride. FFX Field Treatment Concentrate bí yíyọ owó ìrànwọ́ orí epo ṣe mú àkùdé bẹ́ẹ̀ tọ́ ọrọ̀ ajé fáwọn èèyàn tí wọ́n ń lo epo petrol gas àti diesel ọ̀nà àbáyọ ti dé. Autotem Automotive Solution is offering you a fuel treatment concentrate that helps improve the quality of your fuel, prolong the life of your engine, and ultimately help you to save up to 50% on petrol, gas, or diesel. Fúti ti yàtàyò tó ọdún yìí, ilé-iṣẹ́ Autotem Automotive ti ṣe àgbékalẹ̀ 30% discount fáwọn ilé-iṣẹ́ ńláńlá tó ń lo diesel àtẹ̀dínwó lórí ffx fáwọn tó ń lo petrol iléeṣẹ́ autotem automotive wà ní ncws complex along sango ui road samonda ibadan telephone zero eight zero seventy forty thirty two sixty one zero eight zero seventy forty thirty two sixty one ffx fuel treatment iléeṣẹ́ my daily choice láti orílẹ̀-èdè amẹ́ríkà ló ṣe é. gbogbo ọdún lè dàbí kérésìmesì. ojoojúmọ́ làwọn èwe ń ya kẹ̀tíkẹ̀tì wá wo baba kérésì. ilé orin challenge no time to waste. èyí gangan ni rush. ìdè rush ìdè rush wẹ́ẹ́ báwọn èwe ṣe ń wo baba kérésì fresh fm blast fm àti tiwantiwa fm náà ń jẹ̀bú ilẹ̀ màálù fánítsọ̀ àpò ìrẹsì òróró jẹnẹrétọ̀ tẹlifíṣàn fìríjì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yàtọ̀ sẹ́bù kàǹkà tá gbà lọ́wọ́ santa tó ṣe iyebíye bíi wúrà àti fàdákà gbogbo ẹ̀ gbogbo ẹ̀ lórí three thousand naira wò wọlé ọmọ kọ̀ọ̀kan gbogbo fàájì gbogbo eré pẹ̀lú nǹkan ṣeré ọlọ́kùn òjọ̀kan ọgbà bẹ́ẹ̀ làwọn òṣèré àti gbogbo pèdèpèdè fresh fm blast fm pẹ̀lú tiwantiwa fm dúró sórí ìtàgé kan ṣoṣo ó ṣeré tasiya dáhùn èwe lára yájẹ́ káwọn òbí gan bá dọ́gba tọ́dún ìlékeńké lékeńká ẹ wá wọ̀ yìí ká lé orin challenge ìbàdàn bó ṣe tẹ́rẹ̀ẹ́rẹ́ tó tẹ green bíi ti maracana stadium ní brazil gbogbo agbègbè ló ṣe yòdò yín dé dókítọ̀ yínká ayéfẹ́lẹ́ ọjà ló kí gbogbo èwe káàbọ̀ báwọn dọ̀wẹ́kẹ̀ ya fọ́tò papọ̀ ẹ̀yin òbí alágbàtọ́ lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gb gbà ẹ̀ka ìjọba alákòó òjọ̀ká àti ilé ìjọsìn lápapọ̀ ẹ má fẹ̀tọ́ àwọn èwe dùn wọ́n ẹ wá kó wọn wo baba kérésì fresh fm blast fm àti tiwantiwa fm ẹn tí ò débi ò lè mọ bó ṣe ń ṣẹlẹ̀ ó pọ̀ tó wú ẹ̀ lọ ní three thousand naira lówó wọlé ọmọ kọ̀ọ̀kan. jingle all the way your number one ogbonge store fruitco get tori to yarn una christmas time don't come with plenty happiness join body with our gidigba deal chivita hundred percent juice now just 744 naira 99 kobo coca-cola pack of 12, 2,499 naira 99 kobo and we summer you with taste of christmas with hollandia evaporated milk 190 gram with just 399 naira 99 kobo pure heaven wine red grape 750 mil 2,499 naira 99 kobo kò síbẹ̀ ò ìfẹ́ hàn sí àwọn ẹbí ará pẹ̀lú ẹ̀bùn hamper tó jọjú pẹ̀lú ẹgbẹ̀rún méjìlá àbọ̀. from twelve thousand five hundred naira. make you make this Christmas season a memorable one with our delicious food trays and snacks from five thousand five hundred naira. this promo runs from Wednesday thirteen go reach twentieth December terms and conditions dey o. grab your awoof goodies make the celebration dey spin and roll <laughs> kelele. Merry Christmas àdùpẹ́ ṣe gan-an àdùpẹ́ ṣe gan-an àdùpẹ́ ṣe o iléeṣẹ́ royal guard ń dúpẹ́ àdùpẹ́ ṣe gan-an àdùpẹ́ ṣe gan-an àdùpẹ́ ṣe o àmọ̀rírì oore tẹ̀ ṣe royal guard royal guard disinfectant ń dúpẹ́ ń dúpẹ́ dúpẹ́ lọ́wọ́ oníbàárà wa gbogbo royal guard royal guard disinfectant ń dúpẹ́ adúpẹ́ ṣeun amọ̀rírì oore tẹ̀. láti iléeṣẹ́ AG Industries Limited tí a ti ń ṣe Royal Guard disinfectant láti ń fi òwọ́pọ̀ ìránṣẹ́ sí gbogbo ẹ̀yin tẹ̀ ń bá wa ra ọjà wa ẹ ṣe àdúpẹ́ gidigidi ẹ kú ọdún ẹ kú ìyèdún ọlọ́run ọba ò ní paná ìfẹ́ wa from all of us at AG Industries Limited manufacturer of Royal Guard disinfectant we wish all our numerous customers Merry Christmas and a prosperous New Year for details on our products call 08098425876 Royal Guard disinfectant kill germs into bá àbára ẹni bá làọ̀là kìíyá kankan láti wá kọ́lé ayọ̀ lọ́nà rọrùn ọ̀rẹ́ kan àrà ọ̀tọ̀ tí ò ní já ọtí lẹ̀ the king home property and multi-biz concept ọ̀pọ̀ tó ti fara tiwọn ló ti ń kọrin ọpẹ́ tí wọ́n sì ti dorí lè tara wọn èyí tó wá sí kọ́kọ́rọ́ tó ìwọ náà wá jẹ́ alábàápín nínú àǹfààní aláìlẹ́gbẹ́ láwọn estate king home property the living gold estate mọ̀lárẹ̀rẹ̀ ìdíròkò ní first terminal bridge bọ́níyà ìbàdàn ọ̀kan sì tún ní living gold estate fọlárin seriki tó fi mọ́ phase three living gold estate olóòṣà oko tìmímọ́níyà ń bàdàn pẹ̀lú èyí tó wà ní ìdó road agbègbè ológun ẹrú ní ìbàdàn lọ́rùn èyíkéyìí tẹ́ ẹ bá yàn láàyò ìrọwọ́rọsẹ̀ lẹ́ máa gbalẹ̀ ẹ̀yìn pẹ̀lú owó péréte àǹfààní sọdíẹ̀díẹ̀ installmental payment ó wà lọ́dọ̀ king home property àjẹpéboko ọ̀bájìnà lákì kò ẹ kàn sí king home property lónìí ní kushas shopping complex moniya junction off akinyele local government secretariat ìbàdàn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight zero three zero nine four three zero one three tàbí zero eight zero three three seven seven zero five one three pẹ̀lú king home property and multi-biz concept wàá kọ́lé ayọ̀ nírọ̀rùn ẹtúyáyá máa bọ̀ wá bá wòlíì pàdé nínú ìrìn àjò ninety days tó ń lọ lọ́wọ́ lórí òkè àbílà mountain of fire amúlòkọ ìbàdàn. bẹ́ẹ̀ni o tí ó dórí òkè àfínà mountain of fire. ó wà lámúlòkọ ọ̀nà kan náà ìlú ìbàdàn. nínú ìrìn àjò aládọ́run ọjọ́. ninety days tí wòlíì olúborí yóò mọ fi àwọn àtàdúrà jagun fún gbogbo ẹ̀dá tó bá fi ìgbàgbọ́ gun orí òkè àfínà wà báyìí báyìí. oúnjẹ wà lójoojúmọ́ láti fi máa bírèkì fáwọn tó ń gbà wẹ̀. bẹ́ẹ̀ àdúrà ti dání lẹ́kọ̀ọ́. ìkọ́ni ìyanu àfihàn wa lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ̀sìn àtọ́gùn. ọkùnrin sí ọlọ́run ló ń darapọ̀ mọ́ wa. ó lọ lọ́wọ́ báyìí o láti oṣù december january february tó fi wọ march oṣù kẹta ọdún tuntun. four unforgettable months of miraculous transformation of life lélẹ́yìí o. ẹ pé zero zero two three three eight one four one seven. ọlọ́run olúborí ń ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìmọ̀lẹ́dẹ́. ajá balẹ̀. tọ́ ẹ káàbọ̀ padà látọjú ọjà ajá ìròyìn náà ló ń tẹ̀ sọ́wọ́ wájú ẹ mọ̀ bọ̀ ní kògbékè tó o. pépà sọ́ọ̀kà kọ́ ọmọ bó sí wọn létí ńlé. nígbà. ẹ̀ sí ẹ̀yọ ìwọ náà ló tó bẹ́ẹ̀ ṣe ẹ mọ̀ bọ̀ lójú ìwé kejìlá ìwé ìròyìn Nigerian Tribune níbi tí ẹ ti ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti pàṣẹ ò wípé ní kánmọ́nkóbó kí wọ́n dá àtò bí wọ́n ti ṣe ń fún àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tí ń bẹ nílé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní oúnjẹ kí wọ́n dá padà káàkiri orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ní àṣẹ ọ̀hún òun náà ló jáde látọ̀dọ̀ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí lẹ́yìn tí wọ́n ṣiṣọ́ lójú ọ̀rọ̀ wípé àwọn ti ṣetán o láti dá àwọn ọmọdé tí wọn ò láǹfààní láti lọ ilé ẹ̀kọ́ tí wọ́n tó mílíọ̀nù márùndínlógún padà sáwọn yàrá akẹ́kọ̀ọ́ bí ó bá fi di ọdún twenty twenty seven mínísítà tí mójútó ètò ẹ̀kọ́ lórílẹ̀‐èdè wa nàìjíríà ọ̀jọ̀gbọ́n tahir mamman òun ló ṣiṣọ́ lójú ọ̀rọ̀ ọ̀hún nílùú àbújá lánàá òde yìí o lásìkò tí ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn akọ̀ròyìn nígbà tí ń ṣe àpèjẹ ọlọ́jọ́ kan eléyìí tí wọ́n sáré ṣe lórí àwọn àṣeyọrí aláìlẹ́gbẹ́ tí wọ́n ní iléeṣẹ́ ìjọba ti ń ṣojú fún tó ti ṣe bẹ́ẹ̀ tó ṣe lẹ́nu ìgbà tí ìṣàkóso ọ̀hún tó bẹ̀rẹ̀ wọ́n ní gbogbo àwọn àlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí bí ètò ọ̀hún bí ó ṣe wá mọ́ lọ wọn ò ní jẹ́ kí etí àgùn orílẹ̀-èdè nàìjíríà kó di sí o wọ́n ní ni maman òun ló tún ṣíṣọ lójú ọ̀rọ̀ wípé ààrẹ bọ́lá tìǹbù òun ló ti pàṣẹ wípé ètò bí wọ́n ti ṣe mọ fún àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ọ̀hún lóúnjẹ kí wọ́n ó gbé e kúrò ní iléeṣẹ́ ìjọba tí mójútó ọ̀rọ̀ ọmọnìyàn nílẹ̀ yìí kí wọ́n ó sì rọra gbé e lọ sí iléeṣẹ́ ìjọba tí mójútó ètò ẹ̀kọ́ kí wọ́n lè bá àmójútó agbọ́nrin dáadáa ni nítorí wípé àwọn akẹ́kọ̀ọ́ òun náà ni wọ́n fẹ́ fún ní àwọn oúnjẹ náà wọ́n ní ṣèbí ìṣèjọba tó kógbá wọlé ní orílẹ̀-èdè nàìjíríà ti ààrẹ muhammadu buhari òun náà ni ó ṣe ìgbéléde àtò kẹ́mọ fún àwọn akẹ́kọ̀ọ́ ní oúnjẹ ọ̀hún wọ́n ní ṣùgbọ́n láti ìpele ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ kínní wọ ìpele kẹta primary one to primary three òun náà ni ìṣèjọba tiẹ̀ ńlọ́buwọ́lù pé kí wọ́n máa fún lóúnjẹ wọ́n ní ṣùgbọ́n ní ìsìn ìṣèjọba bọ́lá ahmed tinubu ti ní gbogbo àwọn ìpele tí ń bẹ láwọn ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ọ̀hún káàkiri orílẹ̀ ni kí wọ́n bẹ̀rẹ̀ sí ní ilẹ̀ ààtò ọ̀hún padà ní kánmọ́nkóbó wọ́n wá ṣàlàyé ọ̀rọ̀ o wípé iléeṣẹ́ ìjọba tí mójútó ètò ẹ̀kọ́ òun náà ni wọ́n mọ̀ láǹfààní láti máa mójútó àgbọ̀nrín lásìkò yìí bẹ́ẹ̀ ni Mamman ló tún lo àǹfààní ọ̀hún láti tún fi yán ọ̀rọ̀ kan ilé ìtìsí ń jà rìnrìn káàkiri wípé owó oṣù mẹ́ta e, owó oṣù mẹ́rin eléyìí tẹni ìṣèjọba Bọ́lá Tinubu tó buwọ́lù láti san fún ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ láwọn fásitì lórílẹ̀‐èdè wa Nàìjíríà ASUU wípé ó ní àwọn ìgbésẹ̀ kan eléyìí tó yẹ kí wọ́n gbé kí wọ́n tó san san owó oṣù mẹ́rin eléyìí tó kù nínú oṣù mẹ́jọ tí ìjọba àpapọ̀ ní òun ò fún wọn lásìkò tí wọ́n fi ń woṣẹ́ nìran tí iṣẹ́ lódì wọn ní rárá o àwọn ò ní gbé ìgbésẹ̀ kankan o owó oṣù mẹ́rin o wọn ní ìjọba àpapọ̀ ní àwọn ò san ó sì mú àrídájú wà wípé kò sí àlàkalẹ̀ kankan èyí tí ààrẹ Bọ́lá Tinubu àti ìṣèjọba rẹ̀ ti ń là fún àwọn ọmọ ẹgbẹ́ ASUU láti tún ṣe kó tó di wípé wọ́n san owó ọ̀hún bẹ́ẹ̀ gẹ́gẹ́ òun náà ló tún ṣàlàyé ọ̀rọ̀ wípé kò ní sí gbọmọgbọmọ à ìyanṣẹ́lódì àwọn òṣìṣẹ́ nìràn náwọn ilé ẹ̀kọ́ fásitì lórílẹ̀‐èdè wa nàìjíríà léyìí tó fẹ́ mọ mú àkùdé débá bí ètò ẹ̀kọ́ orílẹ̀‐èdè yìí bó ṣe yẹ kó mọ gún mọ́ sí i wọ́n ní nídìí èyí ń ìjọba àpapọ̀ ilẹ̀ ti ṣetán láti sa gbogbo ipá rẹ̀ mójútó gbogbo àwọn ìṣòro èyí tí ń kojú ètò ẹ̀kọ́ lórílẹ̀‐èdè wa nàìjíríà. ok gbàgede ojú ewé keje sílùú èkó láti olúluwa ìlú àbújá ń ló ti gbéra tó sì gbalé lọ láti lọ sàmì àyájọ́ ọdún kérésìmesì nílé ọkọ̀ bàálù ti ààrẹ ìyún jetnaf 001 ń ló gbé ààrẹ débẹ̀ bó sì ṣe ń balẹ̀ sí pápákọ̀ òfurufú ti muritala mohammed international airport ní kẹjà ní nǹkan bí ọwọ́ aago mẹ́rin ku ìṣẹ́jú márùn-ún nírọ̀lẹ́ àná ní gbogbo àwọn èèkàn kùgbò ìjọba ìpínlẹ̀ èkó ni wọ́n lọ gbàlejò rẹ̀ tí wọ́n sì kí káàbọ̀ sílé si gómìnà ìpínlẹ̀ èkó bàájídé sanwóolu ńlọṣáájú tòun ti igbákejì rẹ̀ ọ̀mọ̀wé ọbáfẹ́mi amsat akọ̀wé sí gómìnà ìpínlẹ̀ èkó arábìnrin bímbọ́lá sálù òdeyìn òun náà wà ní kàlẹ́ńbẹ̀ olórí ẹ̀ka ètò òṣèjọba ọ̀gbẹ́ni bọ̀dé àgòrò àti àwọn èèkàn àkùgbò míì bíi olórí òṣìṣẹ́ ọba lápapọ̀ ọ̀gbẹ́ni táyọ̀ àyìndé àtàwọn ogunlọ́gọ̀ àwọn olólùfẹ́ bọ́lá tinúbú ni wọ́n lọ kí káàbọ̀ láti pápákọ̀ òfurufú náà tí wọ́n sì bẹ̀rẹ̀ sí í jó ijó ìbílẹ̀ oríṣiríṣi fún un táàrẹ náà sì ń lọ sí tìbútò òro pápákọ̀ òfurufú tó ń kí gbogbo àwọn èrò tó ń kí ń bẹ̀ pé tó ojú ààrẹ rèé o ojú gbogbo ọmọ arọ́dún ẹ káàbọ̀ sà ẹ káàbọ̀ sílé wọn ní láti bẹ̀ náà ni ẹlikọ́pítà ìyún bàálù ọkọ̀ bàálù aláriwo ti bí ń lọ sáré gbé ààrẹ láti bẹ̀ tó sì lọ́ọ́ já sínú ọgbà dọ̀dán barak inú ọgbà àwọn ọmọ ológun tí ò jìnnà sí ilé rẹ̀ lẹ́kùn agbègbè ìkòyí lọ́hùn kété tó sì já síbẹ̀ ń ti bá bẹ̀ wọ inú ilé rẹ̀ lọ yàtọ̀ fún yun wọ́n ní ọ̀rọ̀ kan bẹ tó jẹ́ pé ó ti fẹ́ fi òkò pẹ́ǹtúká sí àárín àwọn adarí ẹ̀sìn níjọ àgùdà lápapọ̀ ńlẹ̀ wa nàìjíríà ọlọ́run ò ìṣọ̀kan ọbẹ̀ báwa ran ọ̀pọ̀ padà jẹ́ ká làáfíà jọba lórí ohun tó ń fì lògbò lògbò bíi kíní àgbò yìí ọlọ́mọye ó já o ọ̀rọ̀ tí pope sọ pope francis ó fi àtẹ̀jáde kan síta lẹ́yìn tó sì jẹ́ pé iná ni wọ́n ń jẹ lẹ́nu káàkiri tìbútòrò àwọn ìjọ àgùdà lápapọ̀ báyìí táwọn ìgbìmọ̀ àwọn bíṣọ̀bù bíṣọ̀bù tí wọ́n sì ń sọ ọ̀rọ̀ náà lẹ́nu pé ọ̀rọ̀ yóò padà lẹ́yìn o bí òkú ìyá jọjọ́ o wọ́n ní kódà ìgbìmọ̀ àwọn bíṣọ̀bù bíṣọ̀bù lórílẹ̀‐èdè wa nàìjíríà ó ti pín pẹ́ẹ́ sí méjì lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ ìyún conference of bishops gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe àlàyé ọ̀rọ̀ wọ́n ní pope francis ló kọ́ fi àtẹ̀jáde kan síta yí pé tó àwọn máa ṣe ètò ìsora ẹni pọ̀ láàrin akọsákọ abusábo báyìí o níwọ̀n ọgbà tó sì buwọ́lù látọ̀hún ó ti dòun nu lákòrajọ papọ̀ àwọn ìjọ tó wà lábẹ́ àgùdà lápapọ̀ lórílẹ̀‐èdè wa nàìjíríà àti lágbàńlá ayé náà àmọ́ nígbà tí ìjókòó àpérò àwọn ìgbìmọ̀ ti àgùdà tí ó wáyé ìyẹn Catholic Bishop Conference of Nigeria nínú àtẹ̀jáde tiwọn ni wọ́n sọ ọdún mọ́ ẹ̀ pé eléyìí ò lè mú o ó tako ìlànà tó ní í ṣe pẹ̀lú àlàálẹ̀ òfin ọlọ́run ọlọ́run ò sì tọ́ka rẹ̀ kò fi àyè rẹ̀ sílẹ̀ tàbí ohun tí àwọn lè rí tọ́ka sí wípé àyè wà fún àwọn láti ṣe ètò fífi ìbùkún sí orí ọkùnrin sí ọkùnrin láti fẹ́ra tàbí olórí obìnrin sí obìnrin láti fẹ́ra papọ̀ wọ́n ní ọkùnrin kan sí obìnrin kan ńlọ́lọ́run fi orí ọ̀fẹ́ sílẹ̀ fáwọn láti gbàdúrà lé lórí ṣùgbọ́n pé ká máa ní ọkùnrin sọ́kùnrin so ìgbéyàwó láàrin obìnrin sóbìnrin eléyìí ò lè mú o wọ́n ní ibẹ̀ làwọn kan ti ń sọdún mọ́ pé ṣé ọ̀rọ̀ tí Pope Francis ti ṣe adarí àwọn lágbàáyé tó sọ ṣé a fẹ́ kó ọ̀rọ̀ rẹ̀ dànù ni báwọn kan ṣe ń sọdún mọ́ pé a ẹ̀ dànù o làwọn ogun míì sọdún mọ́ pé ọ̀rọ̀ yìí kò tọ́ súnà o kò sì bá ìlànà ti òfin Ọlọ́run mu ibẹ̀ ni wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ṣe àríyànjiyàn láàrin wọn àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà gan pa iná ni kátàkátà àti pálapàla bí ìlú àpàlàwo ńlọ fẹ́ máa rápálá wọnú ẹ̀sìn mọ́ wa lọ́wọ́ lórílẹ̀‐èdè nàìjíríà yìí pé wọ́n ní tọ̀ báyìí ni wọ́n ń ṣe nílẹ̀ tiwa èèwọ̀ bomi ni o báyìí ni wọ́n ń ṣe nílẹ̀ tọ̀hún èèwọ̀ tiwa lórílẹ̀‐èdè wa nàìjíríà ni kò bá àṣà àti ìṣe wa mu kò sì bá ìlànà ẹ̀sìn wa mu àá ti ṣe wá gbọ́ ipe bóyá ìjọ àgùdà ń pé olórí wọn kéde rẹ̀ lóde òkè làwọn kan máa wá tẹ̀lé wọn ní nígbà tí wọ́n sì kéde pé wọ́n máa ṣe ètò ìgbéyàwó láàrin akọsákọ àti láàrin abusábo wọn ní àwọn ìlànà ìbùkún kan wà tí wọn ò ní máa súre rẹ̀ sórí wọn ṣùgbọ́n ìrẹ́pọ̀ ìdàpọ̀ mímọ́ ilẹ̀ tí wọ́n máa ṣe wọn ò ní máa tẹ́rí gba ìbùkún akọsákọ tí ó yẹ kí akọ àtabo gbà wọ́n ní eléyìí nìkan ni yàtọ̀ tó máa wà ń bẹ̀ wọ́n ní ẹ wo ṣe rí ọ̀rọ̀ yìí ohun tí ò dáa kò dáa kò dáa náà ni ó máa jẹ́ kò sì lóókọ méjì míì tí ó máa jẹ́ eléyìí wá burú ju ti ọ̀rọ̀ Sódómù àti Gòmárà lọ fún ìdí eléyìí àwo ò ní lè tẹ́wọ́ gba irú eléyìí o àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà gan pẹ́ẹ́ ni wọ́n pín sí méjì lórí ọ̀rọ̀ tí àwọn bíṣọ̀bù bíṣọ̀bù ọ̀hún sọ pé ẹ wá ìgbéyàwó láàrin akọsákọ kò lè mú o láàrin abosábo kò lè mú o bí apá àwọn bíṣọ̀bù kan ṣe ń sọ ọdún pé a ti ṣèyí sí làwọn kan ní à ó sì ebi adarí wa iná ló gbé àtẹ̀jáde ọ̀hún sílẹ̀ àwọn èèyàn sá ti bẹ̀rẹ̀ sí í gba ọ̀rọ̀ ọ̀hún bí ẹ̀ ń gbagbá ọtí lórí ẹ̀rọ ayélujára tí wọ́n sì ń sọ kọ̀bákùn gbé ọ̀rọ̀ yìí pé à ẹ̀yin ìjọ àgùdà ẹ má gbàgbàkúgbà ẹ má gbèṣù láàyè èṣù rẹ̀ ń ṣọ́ọ̀ṣì o ogun èṣù ló wọ kọfà ṣù yìí ẹ má jò tẹlẹ̀ dé sàkáání wa o ẹ lọ gbá ìwé ìròyìn ti The Punch mú ojú ìwé keje rẹ̀ ẹ̀ gbà balance mbẹ́. lójú ìwé kẹfà ìwé ìròyìn Nigerian Tribune lórí bí àìníṣẹ́ lọ́wọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà bó ti ṣe ń gbé ẹnu sókè sí àjọ tó mójútó ìṣirò lóníranran lórílẹ̀‐èdè wa Nàìjíríà NBS ni ẹ ti ṣíṣọ lójú ọ̀rọ̀ wípé àwọn èèyàn tí ò níṣẹ́ lọ́wọ́ ní ìdákejì ọdún 2023 eléyìí tẹ́ fi àtẹ̀jáde rẹ̀ léde nílùú Àbújá lánàá òde yìí òun ló tún ti ṣe bẹ́ẹ̀ tó gbé ẹnu sókè o tó sì tún ti di ìdá mẹ́rin ó lé méjì hmm. wọ́n ní nígbà tí ó fi di di ìdákejì ọdún 2023 nù nínú àtẹ̀jáde ọ̀hún wọ́n ṣàlàyé ọ̀rọ̀ sí ọwọ́ iwájú ìpèsè rí àwọn èèyàn táwọn ni wọn ò níṣẹ́ lọ́wọ́ yìí òun làwọn èèyàn tí wọ́n sangun tí wọ́n sì ń wá iṣẹ́ yìí ṣùgbọ́n tí wọn ò rí ni wọ́n ní àbájáde ọ̀hún ó ṣàlàyé ọ̀rọ̀ lẹ́kùnrẹ́rẹ́ wípé àwọn èèyàn tí wọn ò níṣẹ́ lọ́wọ́ léyìí tó jẹ́ wípé wọ́n ti ka ìwé kọjá ilé ẹ̀kọ́ girama lọ ó ní ìdá mẹ́jọ ó lé ìdá mẹ́jọ òun ni àwọn èèyàn ọ̀hún ẹniṣẹ́ wá rí àwọn èèyàn tó jẹ́ wípé àwọn ń tiwọn ìpele bíi pé wọn ò tí ì kàwé dé girama òun ni àwọn wà ẹni bíi ìdá mẹ́ta ó lé ọ̀wọ́ méje ni wọ́n níṣẹ́ wá rà wọn tó jẹ́ pé ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ lásán òun ni ìwé ẹ̀rí ti ń bẹ lọ́wọ́ tiwọn wọ́n ní ìdá mẹ́ta òun ni àwọn ṣùgbọ́n àwọn tó jẹ́ pé àti ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ o àti girama o àti ilé ẹ̀kọ́ gíga àwọn ò tiẹ̀ ní kankan nù rẹ̀ wọ́n ní ìdá méjì ó síbẹ̀ wọ́n tún ṣàlàyé ẹ̀ sí ọwọ́ iwájú bí wọ́n ṣe ń fọ́ sí wẹ́wẹ́ wípé lára àwọn ọ̀dọ́ eléyìí tí wọn ò níṣẹ́ lọ́wọ́ ọ̀hún wọn ni bàbá rí ọdún bíi márùndínlógún sí ọmọ ọdún mẹ́rìnlélógún ó ní àwọn èèyàn ọ̀hún táwọn náà ò níṣẹ́ lọ́wọ́ o tó sì jẹ́ pé àwọn náà kó ìdá méje ó lé ọ̀wọ́ méjì yàtọ̀ sí ìdá mẹ́fà ó lé ọ̀wọ́ mẹ́sàn-án èyí tó wà tẹ́lẹ̀ nípele kínní ọdún twenty twenty three wọ́n ní ṣẹ̀wárí àwọn obìnrin àwọn àwọn ọkùnrin tí wọn ò níṣẹ́ lọ́wọ́ ìdá tiwọn ìdá mẹ́ta ó lé ọ̀wọ́ márùn-ún ni àwọn obìnrin táwọn náà ń wáṣẹ́ tí wọ́n san ogun táwọn náà fẹ́ ṣiṣẹ́ ṣùgbọ́n tí wọ́n ò rí ìdá márùn-ún ó lé ọ̀wọ́ mẹ́sàn-án òun làwọn náà o láàrin ìpele kejì ọdún twenty twenty three gbogbo àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ọ̀hún ń bẹ lójú ìwé kẹfà ìwé ìròyìn Nigerian Tribune lórí ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé ọ̀hún bákan náà òní mínísítà tí wọ́n mójútó ọ̀rọ̀ ìròyìn àti ìlanilọ́yẹ̀ nílẹ̀ yìí Mohammed Idris òun ló ti wá ṣàlàyé pé ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ lọ́ọ́ fi ọkàn yín balẹ̀ ṣé ẹ rí gbogbo àwọn àtò tòun ti gbésẹ̀ tí ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu Tinubu ti ń gbé lásìkò tá a wà yìí ọdún twenty twenty four wọlé dé hmm. a wàá bẹ̀rẹ̀ sí ní máa gbẹ́yùn nínú ọlá ńláńlá àti àwọn ìrúgógó ilé tí ó mọ débà ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà ni o wọ́n ní ṣùgbọ́n mírèkù lóde o kò sí iṣẹ́ ìyanu kankan nínú àwọn ìgbésẹ̀ yìí in tí ó mọ wáyé lẹ́sẹẹsẹ ni bí kan bá ti ń ṣẹlẹ̀ ìkejì náà ó mọ tẹ̀lé ó ní ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà yóò fi wá máa gbèrú tí ó sì fi máa rú gọ́gọ́ sí i wọ́n ní lára rẹ̀ òun gb ìjọba àwọn àtò ọ̀hún òun náà ní láti rí i dájú wípé iṣẹ́ pọ̀ lọ́pọ̀ yanturu fáwọn tí ò níṣẹ́ lọ́wọ́ lórílẹ̀‐èdè nàìjíríà àwọn àtò lọ́lọ́kan òjọ̀kan léyìí tí yóò fa ojú àwọn olùdókòwò àwọn olùdáṣẹ́sílẹ̀ tí yóò fa ojú wọn mọ́ra tí wọ́n fi wá mọ́ dáṣẹ́lẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà léyìí tí ó sì gbé ètò ọrọ̀ gbogbo ẹ̀ pátápátá ńlá àwọn ọmọ orílẹ̀‐èdè nàìjíríà ó bẹ̀rẹ̀ sí ní máa jẹ mùkúnnù rẹ̀ o ah wẹ́rẹ́ ni ó sì láyọ̀ ni ó bá wa àwa tá à ń jẹ ọ̀wọ́n lásìkò yìí hmm. òun náà láà jẹ ọ̀pọ̀. àmín àmín àmín hmm. ibùdó ìfọpọ́nrún ti Portharcourt ngbọ́ ọba bẹ̀rẹ̀ iṣẹ́ láìpẹ́ láì jìnnà ńgbà tá a bá fi rí bí ọ̀sẹ̀ kan àbí kan mélòó kan sí á yanjú gbogbo nǹkan tó wà lórí ẹ̀ tí ó sì bẹ̀rẹ̀ sí pọn epo tó ń lọ bíi ẹgbẹ̀rún lọ́nà ọgọ́ta ìdẹ epo ìyún àgbá epo ńlá bíi ẹgbẹ̀rún lọ́nà ọgọ́ta ni wọ́n máa pọn jáde lójúmọ́. Hmm. wọ́n wá ní ti Dangote wọ́n ní mílíọ̀nù kan àgbá epo tó jẹ́ epo rọ̀bì ni wọ́n ti tansikọ́à lọ́sọ́dọ̀ wọn láti lọ bá láti lọ bá wa fọ̀ nígbà wọn bá sì fọ̀ tán yóò bọ́ sáàrin ìgboro òlu gbogbo ẹ̀ bá di wọn kùn wọn kùn ló bá di rọrùn orílẹ̀-èdè nàìjíríà fọkànbalẹ̀ kò ní sí o ẹja àdójọ ọjà náà bọ̀. ajá balẹ̀ ajá balẹ̀. mẹ́ta la wà lónìí friday ẹ̀rọ ìbánisọ̀rọ̀ infinix tún ti gbé dé ó yẹ da girigiri máa bọ̀ sí top success mall tó ń bẹ̀ lábẹ́ bíríìjì mọ́kànlá ń bàdàn láti wá ẹ̀rọ ìbánisọ̀rọ̀ infinix tó nífẹ̀ẹ́ sí jùlọ mr macaroni yóò wọn kí ọ káàbọ̀ tajà fún ọ bó ọjà fọ́tò papọ̀ sọ̀rí pọ̀ ti mẹ́nu bẹ̀ ọ̀hún yìí yóò àdó ìwẹ̀ dẹ̀tún wá sáré gbé ọ débẹ̀ bó ṣe ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ infinix lẹ́dínwó jùlọ lónìí friday ó lè jẹ́ wọ́n lọ́ọ́ jẹ́tọ̀ ìtọ̀ ìrìnàjò ọ̀fẹ́ lọ sórílẹ̀-èdè ivory coast látọwọ́ infinix ó sì lè jẹ́ tẹlifíṣàn fìríjìgà gàgàrà gbẹ̀dú tó milẹ̀ tìtì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bọ́n bá ṣe ń jẹ́ fàlọ́mọ fíríkì fíríkì pẹ̀lú Mr Macaroni òní ló ní jẹ́ àjogún ọ̀dàlẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Infinix àti Top Sources ló ọgbẹ́nu sí i Top Sources ọ̀jìnì iléeṣẹ́ tá a fi gègé wúrà kọ́rúkọ rẹ̀ tọrọ bá di ká tojúlówó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn èlò létí ń lò náà àtàwọn èròjà rẹ̀ ọ̀yámọ́tò gbé kẹ̀kẹ́ máa bọ̀ abáyé báyìí sí Top Sources Mall lẹ́gbẹ̀wẹ́mà bank abẹ́ bíríìjì mọ́kọ́lá ń bàdàn kọ̀ wá pàdé Mr Macaroni kó o sì wá ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Infinix lónìí Friday Italawa. ǹjẹ́ ẹ ti gbọ́ pé ibùdó ìtajà àjọkẹ́ plaza ti lalẹ̀ wù nílùú ìbàdàn ọ̀nà gbogbo ló já sí àjọkẹ́ plaza tó wà ní kọ́lápọ̀ ìsọ̀lá GRA phase two agric stop manata ìwòrò ìbàdàn oríṣiríṣi ọ́fíìsì ló wà ń bẹ̀ àti ibùdó ìtajà tẹ́ ẹ tún ti lè ra gbogbo ọjà yín lẹ́dínwó ibùdó àjọkẹ́ plaza ni wọ́n kọ́ lọ́nà ìgbàlódé ọ́fíìsì kọ̀ọ̀kan ló sì níbi ìtura tiẹ̀ lọ́dọ̀ àyè gbọ́kọ̀sí láì ní wàhálà kankan wà ń bẹ̀ pẹ̀lú àwọn elétò ààbò tó dúró déédéé láti dáàbò bo ọkọ̀ oníbàárà àtàwọn tó wà níbẹ̀. bákan náà bulletproof blocks la fi kọ́ gbogbo àwọn ọ́fíìsì yé a sì tún ṣe a sì ń ta bullet blocks tí ò nílò àti ra ọ̀dà kun inú ilé àti ìta lówó pọ́kú orí ọ̀fẹ́ lálẹ́lẹ́ yìí o ẹ tètè máa bọ̀ kí wọ́n tó gbà tán o ẹ lè wá sórí zero eight zero two three six seven two eight six seven zero nine zero five one six eight four six zero one àjọkẹ́ plaza èmi náà ń sáré tètè bọ̀ wọ́n gba ọ́fíìsì n ó tún rajà níbẹ̀. ajá balẹ̀. ajá balẹ̀. gbogbo èèyàn là ń pè síbi ètò ayẹyẹ ìfinijoyè bàbá wa olóyè adéníyè akíntọ́lá con san gẹ́gẹ́ bí aṣíwájú tìjọba àbílẹ̀ ìdó pẹ̀lú báwọn orí adé ọrùn ìlẹ̀kẹ̀ bí ọba onídó ọba òkèlàdé ọ̀kín ọba ọlọ́mí ọba alákùfò ọba oníṣíba ọba aláwọ̀tán ọba alápẹ̀tẹ̀ wọ́n pawọ́pọ̀ láti mọ rírì iṣẹ́ takuntakun tí olóyè adéníyì akíntọ́lá CONSAN eléyìí tí wọ́n ti ṣe fún ìlú Ìdó lápapọ̀ òun làwọn orí adé náà ṣe sọ wípé ìka tó bá tọ́ símú la fi rè mú o èyí tí ètò ayẹyẹ ìfinijoyè ọ̀hún yóò wáyé lọ́jọ́ kẹtàlélógún oṣù kejìlá ọdún 2023 tá a wà yìí ti ṣe ọjọ́ àbámẹ́ta sátidé níjọba ìbílẹ̀ Ìdó ní dédé aago mọ́kànlá òwúrọ̀ gẹ́rẹ́gẹ́ bàbá ọjọ́ náà ni gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Olúṣèyí Abíọ́dún Mákindé àlejò pàtàkì ni adájọ́ àgbà nílẹ̀ yìí olóyè Lateef Fagbemi SAN ìkéde yìí wá látọ̀dọ̀ Akintola Political Group led by Akintola Political Board Committee. ajá balẹ̀. ajá balẹ̀. kálùlù kálùlù kò dijó kálùlù kò dijó kápẹ́dé kò dòrò. èrò ya wá àlùjọ yìí dùn. ó dùn èrò ya àtúngbà ìyàtọ̀. ẹ wá àtúngbà. ẹ tún gbà rẹpẹtẹ. yíká ayéfẹ́lẹ́ tún dé olóhùn arin kékeré jáyé sóyè kí ìtàn ní aláǹtakùn. ó tún fojoojúmọ́ peléke sí ni rẹ́kọ̀dì tuntun lẹ́ ń bọ̀ yìí. ó fi gbogbo ara yàtọ̀ jù. consolation làkọlé ẹ̀ ayéfẹ́lẹ́ làwùdà. ọba tó ṣe tèmi tó tún ṣe tàwọn kan akókó ṣe tìyẹ dákun má bọkàn jẹ mọ́. ayé wa ládùn ó gbogbo bóyá ìbá àgbọ̀ wá dára fún wa. ayọ̀ ń bọ̀ yóò rọ dandan. ẹ yẹ ohun sínú ọ̀làǹdò lẹ́ ń gbọ́ láàrin yẹn. ayéfẹ́lẹ́ feature ẹ̀ nínú rẹ́kọ̀tì tuntun yìí consolation ni. àfi bí ẹni pọ́ làǹdò gangan ló ń kọrin. another track tún lè léyìí gbé sókè. ìfọlá ti di bàbí má bàbẹ. bàbí má bàbẹ. bàbí má bàbẹ. bàbí má bàbẹ. ọgbọ́n tún yọ ọ̀rọ̀ kò sí yọ. àlùjọ tó kí pọ́npọ́npọ́. ó gbọ́nà àrà yọ ó ń kilẹ̀ gbègbè mi lẹ̀ títí rí lẹ̀ dòdò ó sẹ́lẹ̀lẹ̀. iléeṣẹ́ yínká ayéfẹ́lẹ́ records gangan ló gbé jáde aloe production international ló pin tó ń ta. àwọn distributors ti sanwó sílẹ̀ káàkiri àgbáyé. tẹ́yìn náà bá fẹ́ kó ní pálípálí ẹ máa bọ̀ ní corporate office wa the music house tó wà challenge ìbàdàn. ẹ tún lè pe numbers wọ̀nyí zero eight one four four six three two four seven six zero eight zero three three zero four seven one one zero tàbí zero eight zero nine seven seven six one zero six seven ẹ tún lè stream tàbí kẹ́ download ẹ lórí àwọn platforms bíi spotify amazon music boomplay itunes apple music soundcloud youtube music deezer àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. latest record Yinka Ayéfẹ́lẹ́ tó pe àkọlé ẹ̀ ní consolation ó ti dùn jù àti gbé jáde àgbọ̀ tó ń gbọ́ ní wìtìwìtì ló ń tà. ìwọ ti sọ pé títí ìrẹ̀lẹ̀ mi wá. àjàbalẹ̀. àjàbalẹ̀. Builder Samson Olúkáyọ̀dé Sóyẹ̀bi aláṣẹ àtolùdásílẹ̀ Honey Trade Trade Academy tó wà ní mọ̀nàtán Ìwó Ròdù nílùú Ìbàdàn ó ti fọ̀rọ̀ léde wípé àwọn ti ṣetán o láti ṣe ìdánilẹ́kọ̀ọ́ tó lóòrìn fáwọn ọ̀dọ́ yíká ìpínlẹ̀ Ọ̀yọ́ lórí àwọn iṣẹ́ lóríṣiríṣi bíi bricklaying plumbing carpentry solar energy electrical cinematography àti photography ọ̀fẹ́ ni gbogbo ìdánilẹ́kọ̀ọ́ wọ̀nyí o fún gbogbo ọ̀dọ́ bákan náà gbogbo ìdánilẹ́kọ̀ọ́ wọ̀nyí wọn ó kọ́ wọn yékéyéké seventy percent practical àti thirty percent theory builder samson olùkàyọ̀dé sóyẹ̀bi ó wá ń sọ di mímọ̀ wípé ọwọ́ tó bá dilẹ̀ òun lè sùn bẹ́ǹsẹ̀ o àǹfààní yìí wà fún gbogbo ọ̀dọ́ yíká ìpínlẹ̀ ọ̀yọ́ ọ̀fẹ́ sì ni ìdánilẹ́kọ̀ọ́ wọ̀nyí lákòótán alága ìjọba àbílẹ̀ ẹgbẹ́dá nílùú ìbàdàn ọ̀rẹ́bù sikiru sàǹdà ó fi ìdùnnú rẹ̀ hàn lórí ìgbésẹ̀ ọ̀hún eléyìí tí honey trade trade academy tí wọ́n gbé kalẹ̀ láti ṣe ìdánilẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ fáwọn ọ̀dọ́ yíká ìpínlẹ̀ ọ̀yọ́. ajá balẹ̀. bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni ẹni orí orí ẹ̀ máa yàtọ̀ kun ẹ̀. E. ọláìyẹ supermarket and cosmetic store ìyá gbọ́lá hàn tó ń ta ojúlówó body cream hair cream wave on attachment lóríṣiríṣi ni wọ́n ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin oníbàárà wọn pé ẹ ṣe àjọṣe wa ò ní bàjẹ́ dádì tẹ́mi ọ̀gá alájí ajẹ́lẹ́kọ̀ọ́ ìyá ìjẹ̀bù tó ń ta ọmọ mu lẹ́gbẹ̀ẹ́ lè po bovas lómi alájí àkàndé pẹ̀lú màmá àkàndé kàkà díẹ̀ ká dákẹ́ lára ẹ̀yin oníbàárà wa ẹ ṣe o ọláìyá supermarket cosmetic store ìyá gbọ́lá hàn wọ́n ń ṣèlérí páwọn ò ní fìgbà kan kọjá ayé kulẹ̀ gbogbo bèbí sisi màmá tó gbà fẹ́ tàbí tiẹ̀ ń ṣòwò cream body cream tàbí hair cream wavon tàbí attachment ẹ̀yin náà máa bọ̀ lọ́la ìyẹn supermarket and cosmetic store ti àgbọ́láhàn láti wá ra cream lẹ́dínwó pẹ̀lú wavon àti attachment lóríṣiríṣi lemon building beside bofas filling station seven up olómi academy ni wọ́n wà ọ̀la ìyẹn supermarket and cosmetic stores ìyàgbọ́láhàn wọ́n ń dúpẹ́ lọ́wọ́ gbogbo oníbàárà pé ẹ ṣé o. gbogbo ọdún lè dàbí kérésìmesì ojoojúmọ́ làwọn èwe ń ya kẹ̀tíkẹ̀tì wá wo baba kérésì ilé orin challenge no time to waste èyí gangan ni ìdè rush. ìdè rush wẹ́wẹ́ báwọn èwe ṣe ń wo baba kérésì fresh fm blast fm àti tiwantiwa fm náà ń jẹ̀bú ilẹ̀ màálù fọ́nísọ̀ àpò ìrẹsì òróró jẹnẹrétọ̀ tẹlifíṣàn fìríjì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yàtọ̀ sẹ́bù kàǹkà tá ń gbà lọ́wọ́ santa tó ṣe iyebíye bíi wúrà àti fàdákà gbogbo ẹ̀ gbogbo ẹ̀ lórí three thousand naira wò wọlé ọmọ kọ̀ọ̀kan gbogbo fàájì gbogbo eré pẹ̀lú nǹkan ṣeré ọlọ́kùn òjọ̀kan ọgbà bẹ́ẹ̀ làwọn òṣèré òǹkọrin adẹ́rìn ni àti gbogbo pèdèpèdè fresh fm blast fm pẹ̀lú tiwantiwa fm dúró sórí ìtàgé kan ṣoṣo ó ń ṣeré tasiya dáhùn èwe lára yájẹ́ káwọn òbí gan bá dọ́gba tọdún ìlékeńké lékeńká ẹ wá wọ̀ yìí ká lé orin challenge ìbàdàn bó ṣe tẹ́rẹ̀ rẹ tó tẹ green bíi maracana stadium ní brazil gbogbo agbègbè ló ṣe yòdò yín dé dókítọ̀ yínká ayéfẹ́lẹ́ ọjà ló kí gbogbo èwe káàbọ̀ báwọn dọ̀wẹ́kẹ̀ ya fótò papọ̀ ẹ̀yin òbí alágbàtọ́ lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà wà. ẹ̀ka ìjọba alákòó òjọ̀ká àti ilé ìjọsìn lápapọ̀. ẹ má fẹ̀tọ́ àwọn èwe dùn wọ́n. ẹ wá kó wọn wo baba kérésì fresh fm blast fm àti tiwantiwa fm. ẹn tí ò débí ò lè mọ bó ṣe ń ṣẹlẹ̀. ó pọ̀ tó wú ẹ̀ lọ ní three thousand naira lówó wọlé ọmọ kọ̀ọ̀kan. ajá balẹ̀. ajá balẹ̀. ẹ ṣeun ṣeun bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa wò ìkànnì Fresh FM náà lẹ́ṣẹ̀ wà ẹ sì kì í kéré àsárelé wọ́n ní láti ìpínlẹ̀ Kaduna orúkọ àwọn tó fẹ́ ṣiṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà èrò tó wá láti ibẹ̀ mọ̀ pọ̀pọ̀pọ̀ ó pọ̀pọ̀pọ̀ ó ṣànṣànṣàn ó pọ̀ jù ìgbìmọ̀ tó ń ṣe kò kárí ọ̀rọ̀ gbígba èèyàn sídìí iṣẹ́ ọlọ́pàá wọ́n ti ní àkórajọ papọ̀ àwọn orúkọ tó wọ́n fi síta báyìí ó ń lọ bíi okòóléní ẹgbẹ̀rún lọ́nà okòólénírinwó ó dín díẹ̀ four hundred and sixteen thousand two hundred and seventy èèyàn tó fẹ́ ṣiṣẹ́ ọlọ́pàá iná ni wọ́n fi orúkọ wọn léde àmọ́ gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé baba kérésìmesì ti ìkànnì Fresh FM uh, kò ní pẹ́ láti padà sí Róòmù. Yes ọjọ́ ìsinmi sunday ọjọ́ kẹrìnléní ogún mm. oṣù kejìlá ọdún yìí ní gbogbo rẹ̀ gbogbo rẹ̀ yóò di ìwọ̀rọ̀ nǹkan tó lè rọrùn. ìyẹn ní ọ̀túnla mm, ìyẹn ni mo fi wá ní kí n sọ fún gbogbo àwọn òbí tí ò tí ì wá àwọn òbí tó gbọ́ tí ò tí ì yọjú àwọn òbí tó wá tó yẹ kán tún padà wá kí n jẹ́ kán mọ̀ wípé àṣeṣetúnṣe ni bá a bá ṣèyí tán a tún ṣẹ̀mí sí àmọ́ níwọ̀n ọjọ́ mẹ́ta péré tó ṣẹ́kù yìí hmm. àpótí ẹ̀rí gbogbo wa làwọn ọmọ wa o ikú ò sì ní gbà wọ́n sọnù lọ́wọ́ wa ó ti wá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣe sùúrù fún mi jẹ́ kí n màálù ni o màálù ni o wọ́n jẹ màálù wọ́n jẹ màálù eré nà láì làwọn èèyàn ń pè é hmm. mo fẹ́ jẹ́ kán wípé nà true ni o àwọn tó wulẹ̀ tí ń wá ti ń rí màálù ení èjì ẹ̀ta ẹ̀rin àrún ẹ̀fà tó wà lórí so ó tún ti yapa sí i lẹ́nu ìrọ̀lẹ́ àná àwọn èèyàn tó ti fi màálù ṣọwọ́ sí pé ẹ́ ṣé pé màálù yẹ kó wà lára táwọn èèyàn ó jẹ fún bàbá kérésìmesì irọ́ ni ká tún gbà sí i wò ó gani ìròyìn ò lè ta mójúbà lẹ́nu gbàgede ẹnu lóró tẹ́ ẹ̀ bá wọlé gangan ẹ lè bá màálù gan ya fọ́tò kẹ́ ẹ tó sanwó tíkẹ́ẹ̀tì ẹ sanwó tíkẹ́ẹ̀tì eléyìí gangan ni ọjọ́ màálù jíjẹ. àwọn kan béèrè béèrè kan lọ́wọ́ mi o ọmọ ọ̀rẹ́ mi kan ní àti ibi ìjẹrin kan ló ti ń sọ pé àdìsẹ́ ọmọ yìí oh. ọmọ lọ ọmọ ni gbogbo alábẹ́ òbí ọmọ yìí ti lọ bí ọdún mẹ́tàlélógún àbí nǹkan lọ́ba ni ah. òun náà wà já tíkẹ́ẹ̀tì òun bọ̀ mo ní. kó máa bọ̀. nígbà tí grandma kan tí wọ́n ní nígbà ayé tàwọn kò